ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ yorùbá àwa ni ògo adúláwọ̀. kálẹ̀ o gbogbo ọmọ yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ní gbogbo bí tẹ́ ti ń wò mí pátá eh, wọ́n ní yorùbá bọ̀ wọ́n ní ojúgboro là á kí bàlùfọ̀n ẹ̀kọ́ àárọ̀ là á kálágbẹ̀dẹ eh, àbọrúbọyè fún gbogbo babaláwo tó ń bẹ ní tòsí pátápátá ṣàlàfíà ni mo bá yín ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ọdẹ ọdá bí ọgbẹ̀yìn eh, tẹ́ máa ń béèrè wípé kí ló ṣẹlẹ̀ sí ètò yorùbá gbayì à yorùbá gbayì kò rẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣe wípé ètò yìí ohun tó ní ṣe pẹ̀lú yorùbá pátápátá ni pátápátá bóyá ètò òṣèlú yorùbá ni bóyá èdè yorùbá ni bóyá ṣà yorùbá ni bóyá ìsọ̀rọ̀ sí yorùbá gbogbo nǹkan tó jọmọ́ yorùbá pátápátá ni à ń gbéyẹ̀wò nítorí náà mo fẹ́ fi dá yín lójú pé kì í ṣe ètò òṣèlú nìkan ni ètò yìí wà fún o <laughs> ètò yorùbá gbayì kì í ṣe eh, òṣèlú yorùbá nìkan ló wà fún gbogbo nǹkan tó ń ṣojú ọmọ yorùbá pátápátá ní gbogbo orílẹ̀-èdè adúláwọ̀ ni ètò yìí wà fún nítorí náà eh, ẹ má rò wípé eh, kínní nìkan èdè ẹ̀pẹ́tẹ́ pé òṣèlú nìkan la wà fún rárá o a wà fún gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú yorùbá pátápátá ni nítorí náà àwọn nǹkan tẹ́ ẹ máa gbọ́ lórí ètò yìí tí ẹ ò bá ti gbọ́ nípa òṣèlú yorùbá ẹ ó gbọ́ nípa àṣà yorùbá ẹ ó gbọ́ nípa èdè yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgbẹ̀ ẹ̀sìn yorùbá. ní alẹ́ yìí gẹ́gẹ́ bí gbogbo èèyàn aráalé ṣe mọ̀ ohun tá à ń gbé yẹ̀wò ọ̀rọ̀ orí ni <clears throat> ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orí ṣẹ̀dẹ̀ rí kì í ṣe yorùbá nìkan ló ń sọ nǹkan nípa orí jẹ́ ká kọ́ yàwọ̀ àwọn ẹ̀yà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa Eh, àwọn ẹ̀yà Ìgbò tẹ́ ẹ bá rántí Chimamanda Adichie ó sọ nǹkan kan nínú ìkan lára àwọn òwe ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ó ní wípé nígbà tí ogun ojú kú ṣẹlẹ̀ ní ọdún 1967 nígbà táwọn kan gbọ́ gbàmù tí nǹkan dún ah ó ní nǹkan tó kọ́ ṣẹlẹ̀ ni pé arákùnrin kan pé ó wọlé ó lọ gbé pẹ̀tọ́ di pé ogun gbọ́dọ̀ rọ́ṣọ tó di pé oníkálukú ń feré ge nǹkan tó lọ fọwọ́ gán òun ni nǹkan tó ń pè ní ikenga hmm. òun ni lọ́dọ̀ àwọn Ìgbò nǹkan tí eh, ó dúró fún orí lọ́dọ̀ tiwọn nìyẹn torí àwọn náà gbàgbọ́ nínú ẹlẹ́dàá pé nǹkan kan wà tó dúró fún orí eh, so ọkùnrin eh, ogun fẹ́ ṣẹlẹ̀ ó rò pé kò sí nǹkan tóun tún lè mú kò lè mú góòlù kò lè mú bàtà kò lè máṣọ pé òun ó mú kínní ikenga yìí Hmm. kan tó dúró fún orí nìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé lọ́dọ̀ tiwa náà ìkin eh, ifá eh, ló fẹ́ẹ̀ súnmọ́ eh, nǹkan tá a lè pè ní ìkìngà yìí mo fẹ́ fi dá wa lójú pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí òyìnbó ṣe ní pé bọ́n ṣe ń túmọ̀ èdè Yorùbá sí Gẹ̀ẹ́sì ó ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ ìyẹn tí ẹ̀kọ́ la fẹ́ múlò lé ní rárá fún àpẹẹrẹ àwọn kan ń pe sátani nǹkan tó táwọn concept sátani tí kò ní nǹkan ṣe pẹ̀lú Yorùbá wọ́n ń pè ní ìṣù lọ́dọ̀ tiwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtumọ̀ èdè bẹ́ẹ̀ ló kó bá wa fún àpẹẹrẹ àwa máa ń sọ̀rọ̀ ń pa orí à ń sọ̀rọ̀ ń pa orí inú <laughs> mo bi ẹnìkan tó ṣe tó mọ̀ ń èdè gẹ̀ẹ́sì lóúnjẹ mẹ́ta ó ní kí ni orí inú ó ní inner head <laughs> so kẹ́ lè rí wípé nǹkan tó lè súnmọ́ jù tá a lè pè náà tá a lè pè náà ní bí inner spirit ṣùgbọ́n ṣe ti rí ọ̀pọ̀lọpọ̀ àkóbá tí kìnìyàn ń ṣe fún wa ìgbà míì tá a bá bi wọ́n pé kí ni òrìṣà wọ́n ní pé small god àwọn òde ní nǹkan tó ń jẹ́ god small god lọ́dọ̀ tiwa rárá òrìṣà lòrìṣà ń jẹ́ hmm, kò jẹ́ bó ti jẹ́ bẹ́ẹ̀ nítorí náà lénìí ṣá nǹkan tá a fẹ́ máa gbéyẹ̀wò ni ọ̀rọ̀ orí orí orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ń lò fún un fún àpẹẹrẹ àwọn kan á pè ní pọ̀nrí àwọn kan á pè ní ẹlẹ́dàá àwọn kan á pè ní ìpín àwọn kan á pè ní kádàrá kódà àwọn míì ń pè lórí inú hmm. so nǹkan tá a fẹ́ mú yẹ̀wò lénìí nìyẹn kí lórí gan-an kí làwọn èèwọ̀ orí ṣé ó tọ́ máa bọ orí ó tọ́ ṣọ́tọ́ báwo la ṣe lè mọ ìpín gan-an ṣó ṣeé ṣe ká mọ ìpín kí ni èèwọ̀ ìpín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò nìyẹn nígbà tó bá yá a máa mú àlejò wa wọlé ṣùgbọ́n mo fẹ́ kí á la àwọn ọkàn yéra wa àwọn òwe Yorùbá wo ló so mọ́ ọ̀rọ̀ orí yìí kí ni ìgbàgbọ́ Yorùbá nípa orí kí ni ẹ̀kọ́ tá a kọ́ lórí ọ̀rọ̀ Ifá nípa orí àwọn nǹkan tí màá kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn a wá gbé àlejò wọlé lẹ́yìn tá a bá gbé àlejò wọlé a ó tún tá a bá bi wọ́n léèrè àwọn ìbéèrè a ó fún àwọn aráalé náà ní àǹfààní láti pè wọlé bó ṣe ilẹ̀ gẹ̀ẹ́sì ní ààhín ilẹ̀ ni bó ṣe ilẹ̀ amẹ́ríkà ni bó ṣe ìlú orílẹ̀ yorùbá ni a fún oníkálukú ní ààyè láti pè wọlé. nípa tòwe yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ló ní í ṣe pẹ̀lú orí ṣùgbọ́n a sọ gbogbo ẹ̀ tán ah, fún àpẹẹrẹ wọn á ní pé èèyàn fẹ́ káàrẹ òrùka sọ orí ẹni ní sọ ni òwe yorùbá ni òwe yorùbá náà ló sọ ní pé orí pẹ̀lẹ́ o àtètè níran àìtègbé ni kò fóòṣà kò sóòṣà tí dání gbè lẹ́yìn orí ẹni yorùbá òwe yorùbá náà ló sọ bẹ́ẹ̀ hmm. ṣe ti rí e, e, ibi tó pàtàkì tí wọ́n to ọ̀rọ̀ orí sí hmm. àwọn olórin kan tiẹ̀ kọ pa orí dáadáa Eh, Sunny Adé fún àpẹẹrẹ ó ní orí mi yẹ ọjà jà fún mi ẹ̀dá mi yẹ ọjà jà fún mi orí agbe ajá fún agbe orí àlùkò ajá fún o ẹlẹ́dá mi màmá gbàgbé mi yé o ò bá màmá já Sunny Adé kan náà yìí òun náà ló tún ń sọ nípa ìpín ó ní ká tó dá ayé àyàn pín àkúnlẹ̀ àgbàdúrà adáyé tán ojú ń kán wa ìláyé elédùmarè kó dákun kó pín re mọ́ wa ṣe ti rí i bẹ́yìn wípé yorùbá gbàgbọ́ pé ìran kan wà tó ń jẹ́ orí wọ́n gbàgbọ́ pé ìran kan wà tó ń jẹ́ ìpín bákan náà ni Ebenezer Obey ó ní orí mi o ẹ̀dá mi o jàre dákun fọ̀nà hàn mí o ẹ̀dá mi o bàbá kémi máa jìyà láyé mi ẹ̀dá mi o bàbá bàbá o bàbá o ẹ̀dá mi ò jàre so ẹ ti rí i pé wọ́n ń sọ nípa orí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn àwọn náà sọ wọ́n ní orí ló dá mi ènìyàn kọ́ o ọlọ́run ni orí ló dá mi ẹ ti rí i pé nǹkan tó ní í ṣe pẹ̀lú orí nǹkan tí Yorùbá gbàgbọ́ kó ṣe pàtàkì ni ẹ jẹ́ ká bọ́ sí láti àwọn eh, nǹkan tó lórin sọ nǹkan tí olówe ń sọ ká bọ́ sí ìgbàgbọ́ yorùbá gan tààràtààrà ní nǹkan tó ní í ṣe pẹ̀lú eh, ìgbàgbọ́ orí nípa òrìṣà ọ̀pọ̀lọpọ̀ òrìṣà ló ń bẹ ní ilẹ̀ yorùbá ṣùgbọ́n ìgbàgbọ́ yorùbá ni wípé orí ló jọba lórí gbogbo wọn pátá pé orí ni eh, ló jọba lórí gbogbo àwọn òrìṣà ṣe rí wọn nínú òòṣà aláwúre ìyẹn òsà òtúrá òsà lọ́wọ́ ọ̀tún òtúrá lósì tó máa ń gbàdúrà fún orí wọ́n ní pé ó sáwúre orin ìwúre adúbá fún olórí àwúre tí wọ́n ní kó rúbọ kó máa dorí ẹ̀ mú ǹjẹ́ bá a bá jí láàárọ̀ a dorí ẹni mú orí ẹni làwúre ẹni mo jí lówùúrọ̀ mo gbá orí mi mú orí ẹni làwúre ẹni. Yeah ṣe ti rí ìgbàgbọ́ Yorùbá ń pa orí mẹ́rin pé ní gbogbo òrìṣà pátá o tó máa ń sọ̀rọ̀ òrìṣà tó jẹ́ premier tó ṣíwájú gan wọn ni orí ni wọ́n tún gbàgbọ́ wípé orí tún jà ojú ogun lọ wípé eh, ọmọ sọ wọn ní ogun ló lọ́jọ́ kan ọ̀pọ̀njú orí ẹni ló lẹ́jọ́ gbogbo ṣùgbọ́n nínú odù ọ̀sẹ́ òtúrá yẹn ni ọ̀sẹ́ lọ́wọ́ ọ̀tún òtúrá lọ́wọ́ òsì wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní pé àmì wàjà awo olóyo èyí tó forí sílẹ̀ tó ń bàdó wọ́n ní kí ìwà àmì wàjà ọba ṣàlàyé fún olóyò wípé kó fi àdó sílẹ̀ kó máa bọ orí nítorí orí ní gbé ni àdó kì í gbé ni ṣe ti rí bẹ́ẹ̀ wọ́n ní pé orí ṣe pàtàkì ju eh, oògùn lọ oògùn ló lọ́jọ́ kan ọ̀pọ̀njú orí ẹni ló lọ́jọ́ gbogbo yorùbá tún wá gbàgbọ́ wípé ọ̀rúnmìlà òun ni ẹlẹ́rìí ìpín wọ́n gbàgbọ́ wípé nígbà tí àjàlá alámọ̀ǹgbà tó ń mọ orí lóde ọ̀run wípé ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí póun wà ń nítorí náà ni yorùbá fi máa ń ṣe nǹkan tó ń pè ní ẹsẹ̀ ń tí wọ́n bá dáyé wọ́n á fẹ́ mọ kí ni nǹkan tó bá wálé ayé kí ni nǹkan tó máa ṣe kí ni àwọn èèwọ̀ ẹ̀ àwọn nǹkan ló yẹ kó ṣe àwọn nǹkan wo ni kò yẹ kó máa ṣe ṣùgbọ́n àwọn tí ò bá tẹfá tó bá yá àwọn tí wọ́n bá ní ẹsẹ̀ tayé tó bá wá tẹfá wọ́n á ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ ìwọ̀ wọn eh, ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Ifá ló fi ìdí ti pé Ifá ni ẹlẹ́rìí ìpín ó fìdí ẹ̀ múlẹ̀ ìtàn kan sọ nípa eh, wípé àwọn mẹ́ta kan ń bọ̀ láti òde ọ̀run eh, pé wọ́n ń bọ̀ lóde ayé ìtúnṣe kẹta wọn ni àfọwọ́pẹ́ ọmọ Ọ̀rúnmìlà ìkíní ni orílẹ̀ mẹ́rẹ̀ẹ́ Eh, oríṣẹkú àti àfọwàpẹmọ ọ̀rúnmìlà tó ṣàlàyé wípé eh, ìgbà tí wọ́n délé oh, ìtàn yẹn gùn díẹ̀ ṣùgbọ́n mo lè bi àlejò wa ńgbà tán bá dé <laughs> àwọn mọ̀ nípa ìtàn yìí ju èmi lọ ṣùgbọ́n eh, nípa pé ọ̀rúnmìlà ní ẹlẹ́rìí ìpín odùfà kan sọ ní pé ọ̀pá tẹ́rẹ́ kanlẹ̀ ó kànrún adífá fún ọ̀rúnmìlà níjọ́ tó ń ṣe akápò orí wá sílé ayé ẹbọ ni wọ́n ní kó wá ṣe ǹjẹ́ ọ̀rọ̀ mi ò kegun ọ̀rọ̀ mi ò kan egúngún o ọ̀rọ̀ mi ò kan òrìṣà ọ̀rọ̀ mi ò kan àjẹ́ o olókìkí òru àṣé ẹlẹ́dà ẹni lọ̀rọ̀ kan o so eléyìí fi múlẹ̀ wípé Ọ̀rúnmìlà wà ń bẹ̀ nígbà tí wọ́n dá wa wọ́n ní ọ̀pá tẹ́rẹ́ kan lè ó kàn án a dífá fún Ọ̀rúnmìlà njọ tó ń ṣe akápò orí wá sáyé ẹbọ ni wọ́n ní kó wá ṣe hmm. àwọn ìgbàgbọ́ Yorùbá nìwọ̀nyí lórí orí eh, ní èní àwọn tá a máa gbéyẹ̀wò nìwọ̀nyí ṣó tiẹ̀ ṣe pàtàkì láti bọ orí ibo ni eh, ọ̀rọ̀ yìí ibo ló ti bẹ̀rẹ̀ eh, ẹni tí ò bá ti wàá borí kí ni yóò tẹ̀yìn ẹ̀ jáde ṣé àwọn. Eh, ẹni bá ṣe kírísítẹ̀nì ṣé ó lè borí ẹni tó bá ṣe ẹ̀sìn ìsìláàmù ṣé ó lè borí àwọn ọ̀rọ̀ wọ̀nyí la ó máa gbéyẹ̀wò lénìí nítorí pé ó tẹ̀ tí wá di tí ó pẹ́ ìbéèrè ti pọ̀ lórí eh, ọ̀rọ̀ wọ̀nyí tí a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn ní pé bóyá òun yan ìpín tó dáa àbí òun yan ìpín tí ò dáa ṣé ó tiẹ̀ ṣe é tún yàn àwọn nǹkan wọ̀nyí la ó máa gbéyẹ̀wò lálẹ́ tọ́ <laughs> wọ́n ní. Ehm, ọba ló tó rò ehm, ehm, àgbà ló tó rò ó lọ ọba ló tó eyín erin fọn ẹni tó tó ọ̀rọ̀ yìí sọ òun náà la lọ gbé wá lálẹ́ yìí tó olúwo ṣọlá gbadé púpọ̀ ọlá tán jẹ́ president international council for Ifa religion àwọn ni wọ́n jẹ́ àlejò wa pàtàkì lálẹ́ yìí tọ ẹ bá mi gbé àlejò wa wọlé o àbọrúbọ yẹsà o. <laughs> ẹ ṣeun inú mi dùn láti láti láti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ sì kújọ́ mẹ́ta sà hmm. ẹ ṣe púpọ̀ púpọ̀ púpọ̀ tọ àwọn ẹ̀mí mọ̀ yín dáadáa ṣùgbọ́n àwọn torí àwọn èèyàn wa tí wọ́n mọ̀ yín mo fẹ́ kí ẹ. Eh, kí ẹ jọ kẹ́ ṣàlàyé kẹ́ dárúkọ yín. wọ́n ní ọjọ́ lọ títí ọjọ́ di kése hmm. ọ̀rọ̀ kì í gbé dọ̀rọ̀ ìtàn bẹ́ẹ̀ni bá a bá ti ríra ẹni ó pẹ́ ẹkú àti là kúkú kíra ẹni bẹ́ẹ̀ni sá adébáfẹ́kù lé abùfẹ́kù oko eku hmm. lé o eku oko àwa ti ríra wa àwa yọ̀ gbogbo ìgbà ń ríra wa báyìí pẹ̀lú ayọ̀ àti ìtùnú ni àṣẹ o. orúkọ tèmi ni olúwo ńlá ṣọlágbadé kókóọlá èmi ni ààrẹ ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn Ifá ní gbogbo àgbáyé. ẹ ṣeun. ohun tí a dẹ̀ wà fún náà ni pé ká máa fi ìmọ́lẹ̀ ìhìnrere Ifá ká máa fi hàn àwọn èèyàn eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ wípé ká máa sọ̀rọ̀ nípa wípé nǹkan báyìí ni fa sọ nínú odù báyìí o ṣùgbọ́n hmm. eléyìí nípa pé ìwà báyìí ni faníká hù ọ̀nà báyìí ni faníká tọ̀ ní gbogbo àwọn odù fáwọn yẹn òun là ń sọ òun náà ló mú wa ta níbi ọ̀rọ̀ ti orí tà ń sọ yìí ló jẹ́ kí àwa ìdí dẹ̀ ni pé kó fi lè yé àwọn èèyàn wa kí ló jẹ́ orí bó ti ṣe jẹ́ nìyẹn bàbá ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan a máa rí yín bá o àwọn ìbéèrè pọ̀ èyí a fẹ́ bí yín tó bá tún yá àwọn tó wà nílé àwọn náà ní àǹfààní láti máa bí ní ìbéèrè ìbéèrè mi àkọ́ gan ni pé kí ni orí gan torí tó máa sọ pé orí ajá bíbàtà orí kan tí a mọ̀ sí tí mo fọwọ́ kàn <laughs> ní a mọ̀ sórí ṣùgbọ́n àwọn èèyàn gbàgbọ́ wípé ìgbàgbọ́ Yorùbá ni wípé. gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa Yorùbá. ẹnì ṣọlẹ̀ ẹnì ṣọlẹ̀. Hmm, orí ni ibi tó ga jù ní gbogbo ara kì í dẹ̀ ṣe ẹ̀dá èèyàn nìkan ló lórí hmm. nítorí gẹ́gẹ́ bí Ifá sọ fún wa kò sí ohun tọ́lọ́run dá tí ò ní orí igi ó ní orí ibi ewé yẹn lórí igi hmm. ilé tá à ń gbé lórí àtà ní orí ilé tí èèyàn bá kọ́ ilé tí wọn ò bá tí ì bò àwa ò tí ì gbàgbọ́ wípé ilé yẹn ti ní ẹ̀mí ẹ̀mí nílẹ̀ Yorùbá ní ìgbàgbọ́ àwa Yorùbá kì í ṣe life essence ní ẹ̀mí hmm. torí ẹ̀ ló fi jẹ́ pé eléyìí táwọn Gẹ̀ẹ́sì ń sọ pé living thing non living thing bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí lọ́dọ̀ tiwa kò sí nǹkan tí ò ní essence lọ́dọ̀ tiwa o essence yẹn náà dẹ̀ ń lò ló fi ń ṣe iṣẹ́ tí wọ́n ràn ṣe bí èèyàn ló máa mú ewé ló máa mú egbò náà dẹ̀ máa mú ọṣẹ náà máa mú amọ̀ náà máa papọ̀ náà dẹ̀ máa ránṣẹ́ ló dẹ̀ máa lọ ṣe bí hmm. lára àwọn nǹkan tí wọ́n sọ pé ó jẹ́ ìwà àwọn nǹkan tó mí òun ni wípé ó lè rìn bẹ́ẹ̀ táwọn nǹkan yẹn náà rìn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ hmm. tí kì í dẹ̀ ṣe pé bóyá a lè pè ṣùgbọ́n essence ni àwa ń lò ohun tó jẹ́bi tó ga jùlọ lára òun ni orí òun náà dẹ̀ ni ibi tó jẹ́ wípé tẹ́ ẹ bá wo orí ẹ tẹ́ ẹ bá wo bí tá a pè ní orí tiwa náà ibi tó ga jùlọ tẹ́ ẹ bá hmm. wo ẹja náà ẹ rí i pé orí ẹ̀ ibẹ̀ náà ni ibi tó ga jù lára orí ẹ̀ náà ni àwọn bàbá fi máa ń pòwe pé orí ni ẹja fi ń labú tó ní gbàgbọ́ wípé ẹja náà ní orí tó fi mọ́ eku òun náà ní orí tiẹ̀ orí ẹ̀ náà dẹ̀ ni gbogbo wa pátápátá là ń sọ òun náà ló jẹ́ wípé gbogbo ń tá a ṣe láyé orí ni ohun tí orí bá gbà wá láàyè láti ṣe òun la máa ṣe èyí tí ò bá gbà wá láàyè a ò lè ṣe é ṣe rí ẹ sọ̀rọ̀ nípa pé a tẹ̀fá a ṣèkọsẹ̀ dáyé gbogbo ẹ̀ pátápátá a orí lọ́wọ́ ni o hmm. nítorí pé orí ni gbogbo ẹ̀ gbogbo yòókù a orí lọ́wọ́ ni. Hmm ṣùgbọ́n mi ò fẹ́ gé ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ máa béèrè àwọn ìbéèrè yẹn ká lè máa ṣàlàyé fúnra wa bó ti ṣe jẹ́ ẹ ìgbà yẹn ló máa jẹ́ kẹ́ ẹ mọ bí orí ṣe jẹ́ gangan gangan láàrin gbogbo wọn lórí ẹ̀bùn yìí fẹ́ ká máa béèrè béèrè ẹ ní ṣísẹ̀ntẹ̀lé ká lè máa mú un jáde kẹ́ máa rí n tó ń jẹ́ orí gangan torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn wa ń pè lórí kì í ṣe orí hmm. Hmm. orí ọ̀tọ̀ àwọn yẹn ọ̀tọ̀ gbogbo òye la máa ṣàlàyé ẹ wá rí bí gbogbo ẹ ṣe papọ̀ mọ́ra wọn bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun ẹ ṣe púpọ̀ fún ìfára wọ̀nyí so ṣé orí ṣó yàtọ̀ sí àyànmọ́ ìpín kádàrá ìpọ̀nrí ṣé nǹkan kan náà ní gbogbo ẹ̀ torí fẹ́mi èmi rò pé nǹkan kan náà ní ìtàmánípọ̀nrí ẹlẹ́dàá orí inú ṣé yàtọ̀ ń bẹ láàrin àwọn wọ̀nyí ẹ ṣeun sá. nǹkan kan náà kọ́ ni gbogbo ẹ̀ o. Hmm ṣe rí ìpín tẹ́ ń sọ yẹn ohun tá a yàn nìyẹn o hmm. ìpín dẹ̀ pín sọ́nà mẹ́ta òun ni àkúnlẹ̀ yàn òun ni àkúnlẹ̀ gbà òun là yàn mọ́ ìpín nìyẹn hmm. àkúnlẹ̀ yàn ni tí a fi ẹnu ara wa tọ́nu táyé náà mi sọ pé àkúnlẹ̀ àyàn pín gbà tá a wà lórí ìkúnlẹ̀ nìyẹn wọ́n ní àkúnlẹ̀ àyàn pín ògbé gbàràdà adáyé tó ojú ń kọ́ gbogbo wa ẹnìkan kì í tẹ̀dáyàn àfi tá a bá táyé wá adébáfẹ́ dọ̀tí ìṣòtúkọ̀ látọ̀run nígbà tá eléyìí tá a yàn fúnra ara wa yẹn òun náà kúnlẹ̀ yẹn o nígbà tá a bá yàn tán wọ́n á wá fà wọn míì kún kó lè fi ràn wá lọ́wọ́ ní n ta fẹ́ ṣe yẹn ìyẹn làkúnlẹ̀ lẹ́yìn yẹn làyàn mọ́ inú àyànmọ́ ni ìyá tó bí wa inú àyànmọ́ ni bàbá tó bí wa inú àyànmọ́ ni ibi tí wọ́n bí wa sí inú àyànmọ́ ni kí ni tó ń ṣẹlẹ̀ lásìkò tán bí wa ọdún wo ni wọ́n bí wa àwọn yẹn ni ò ṣeé pààrọ̀ àwọn yẹn ló jẹ́ pé kò sí ní tá a lè ṣe kò lè pàrọ̀dé ìwà tá a hù láyé àkọ́kọ́ tá a wá kó tó pa padà gbogbo wọn yẹn ló máa ń wà nínú àyànmọ́ wa àwọn yẹn ni ò ṣe é pààrọ̀ ṣe wá rí gbogbo wọn yẹn ńgbà tá a bá yan gbogbo ẹ̀ tán ìyẹn nìpín ṣe nígbà tá a bá mú ìpín yẹn a máa fi sínú orí ni ìyẹn ló fi jẹ́ pé wọ́n bá ń dárúkọ pé àjàlá mọ̀ pé àjàlá tó mọ orí ó yàtọ̀ sí ìpín ṣe ń ṣe ń ti ṣòro láyàn pín lọ́dọ̀ ẹ̀ Hmm. tá a bá yan ìpín lọ́dọ̀ ṣe ṣe ń ti ṣòro wọ́n máa kó sí orí ìyẹn ni ti àjàlá kó lè kó sínú orí wa ìyẹn la máa bá wá sí ilé ayé hmm. ṣe rí ìpọ̀rí tẹ́ ẹ sọ àtàǹpàkò hmm. ẹsẹ̀ wa òsì ló ń jẹ́ ìpọ̀rí o kì í ṣorí o ṣùgbọ́n ìyẹn náà ń ṣiṣẹ́ pọ̀ mọ́ orí wa ni ìyẹn ló fi jẹ́ wípé ẹ̀ẹ́rí ẹlòmíì kò mọ nǹkan ṣe ṣùgbọ́n máa ń débì kan lásìkò tó yẹ kó débẹ̀ wọ́n ní ojú ire orin eré ó mọ orin àsìkò orin lẹ́sẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọn rò ó lè wọlé wẹ́rẹ́ bí ọmọ oníhun bẹ́ẹ̀ ni kì í ṣe wọn ọmọ oníhun orin àsìkò ló mọ orin lẹ́sẹ̀ adébábájèjì gòdògbò tí ń lọ jọba lóde ìbíní àwọn tó jẹ́ pé nígbà tán bá ń sọ̀rọ̀ nǹkan kan tó lè jẹ́ nǹkan oríire ni wọ́n máa ń rìn síbẹ̀ tẹ bá dẹ̀ wo nǹkan tí rẹkẹ̀ méjì náà sọ ó sọ ní ìwọ ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ ọ̀tẹ̀ di méjì mọ́ adòdodo adíwá fún baba lóríire má lẹ́sẹ̀ eré pọ̀rí ẹ̀ náà sọ yẹn hmm. Ifá jẹ́ kí n lóríire kí n sì lẹ́sẹ̀ eré nítorí pé alóríire kò tó pọ́n o ayan gbogbo ìpín wọ̀nyẹn ó dáa àti sọ pé a máa ṣorí láyé kò tó pọ́n o a gbọ́dọ̀ yan ẹsẹ̀ eré náà ìyẹn nìkan rí hmm. nítorí pé tí orí wa ìyẹn náà fún máa sọ pé kí ẹnìkan ò mọbi tí orí tó ń bẹ́sẹ̀ eré. bẹ́ẹ̀ ẹsẹ̀ wa gbọ́dọ̀ yan dáadáa ká lè máa débẹ̀ torí ẹlòmíín wà tó jẹ́ pé àwọn èèyàn kó tó dé òní gbogbo èèyàn máa mú pé ẹni yẹn ló mọṣẹ́ yìí ṣe ẹ dúró dé òní ló máa ṣe wọ́n á dúró dúró wọn ò ní rí ẹnìkan kan máa rèé gbèrègbè wọ́n máa gbéṣẹ́ yẹn fún wọ́n á gbé fún kò lójú ìṣẹ́jú márùn-ún lòún jẹ̀ṣẹ̀ máa dé wọn àà àdàtì gbé fẹ́lómi ìyẹn ò sọ orí ẹ̀ ò dáa orí ẹ̀ da ẹsẹ̀ mi ò dáa hmm. àfi kí wọ́n mọ bọ́ ti ṣe máa ṣe méjèèjì papọ̀ orí inú tẹ sọ kì í ṣe ìwà nìyẹn o. Hmm. Hmm. ìyẹn ló fi jẹ́ pé bí orí ìyẹn ti lè wù kó dáa tó tí ò bá ní ìwà are ó lè ba orí ire yẹn jẹ́. ìbàdàn hmm. máa ń sọ fún wa pé ẹnu nǹkan tẹnu máa ń dálẹ̀ òun ló ẹlòmíì yan oríire látọ̀run ẹnu ẹ̀ ló ń bàjẹ́ afẹ́fẹ́ fi kùkù ká wà gbá gẹrẹgẹrẹ sómi. So adébámu ọ̀rúnmìlà àti bàbá lọ ṣọkọ bẹ́ẹ̀dá ògbó àṣẹ bẹ́ẹ̀dá ò bá gbó ẹnu níyọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èèyàn ń rí tí nǹkan wọn ò dùn ẹnu wọn ló yọ wọn. Hmm. ní nǹkan tó fẹnu wọn dá sílẹ̀ fúnra wọn bẹ́ẹ̀ ni pé àwọn kéde táwọn sọ ẹ̀wọ̀n papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ìlú ẹ̀ ló gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ ìwà àyàn gbọ́dọ̀ dáa ìrìn ẹsẹ̀ gbọ́dọ̀ dáa ó gbọ́dọ̀ jẹ́ àsìkò tí nǹkan yẹn yẹ kó jẹ́ lòun náà débẹ̀ ńgbà yẹn ni nǹkan yẹn máa fi bọ́ sí i ìyẹn ló fi jẹ́ pé bá a bá ti ṣe ń gbàdúrà torí ni ká máa gbàdúrà tẹsẹ̀ ká dẹ̀ máa gbàdúrà orí inú tó jẹ́ wà tí gbogbo ẹ̀ bá ti papọ̀ onítàn yẹn tí àádùgbù tàwọn ẹgbẹ́ ẹ̀ lọ ṣẹ́yìn ò rí ẹlòmíì tó máa wà níbi iṣẹ́ tó máa wà ní àgbékà kẹrìnlá level fourteen táwọn tó wà ní àgbékà tó dẹ̀ máa yáwó lọ́wọ́ ẹ̀ hmm. nítorí pé orí ti ẹ̀sùn ọ̀nì ó ń rí nǹkan tọ́ka sí tó ń fi ṣe ṣùgbọ́n àwọn tó wà ní àgbékà kẹtàdínlógún kì í ṣe pórí tiẹ̀ burú ṣùgbọ́n nítorí wípé àsìkò tí owó tiẹ̀ bá dé ìgbà yẹn lọ́mọ máa wà nílé ìwòsàn ìgbà hmm. yẹn ló máa lu kéèsì tí ò yẹ kó lù ló máa ti ná owó yẹn tó ń sẹ́ pé bá ń tó kù òun náà nìyẹn yẹn ló fi jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá la gbọ́dọ̀ mójútó tó fi jẹ́ pé wọ́n bá nǹkan tá a bá ní a ṣe é lò dáadáa nǹkan tá à ń forí ṣe nìyẹn à ń fi orí ran gbogbo nǹkan tó kù lọ́wọ́ rẹ̀ kò sí ẹbọ tá a lè gbé láyè kó tó torí nítorí pé a fẹ́ fi ran orí lọ́wọ́ lásán ni hmm. tí gbogbo ayé yìí bá dìtẹ̀ èèyàn tí orí ẹ̀ ò bá kúò lẹ́yìn ẹ̀ kò sí tí gbogbo ayé yìí lè ṣe fún hmm. nítorí pé orí ẹ̀ nìkan á gbèjà ẹ̀ á dẹ̀ ṣẹ́gun fún gbogbo àwọn nǹkan tó ṣe kókó níbi orí ni ẹ̀tẹ́ bá rí nísìnyẹn rí pé nígbà tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ tí olúwa ẹ̀ tó rí i pé òun ṣọ́ ẹnu òun ṣọ́ ìwà òun ìrìn ẹsẹ̀ òun dáa àsìkò tó yẹ kó débi nǹkan dáadáa náà ló débẹ̀ ẹ má dẹ̀ gbàgbé pé àwọn ẹlòmíín náà àtẹ́ pé ẹsẹ̀ yẹn náà ló ń gbé wọn ṣe nǹkan aburú o ẹsẹ̀ yẹn hmm. ló ń gbé wọn ṣe kò ń gẹ́ ẹ láburú ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe tí òfin ní rí bẹ́ẹ̀ ibi tí ẹbọ rírú ètùtù tó ti ṣe kókó nìyẹn ibi tí èèwọ̀ tó ti ṣe kókó nìyẹn torí ní ìgbàgbọ́ àwọn bàbá wa èèwọ̀ májèlé ló jẹ́ hmm. spiritual poison ni èèwọ̀ hmm. jẹ́ máa rìn lóru kì í ṣe nítorí tẹnìkan kò sí nítorí ọ̀run mìíràn pa bí ọ̀rìn lóru bí ọ̀rìn lóru ṣùgbọ́n nítorí ara àyàn ni hmm. olú ẹ má bàa kòkòrò burúkú ni ẹ má wọṣọ dúdú ẹ tí ì rí àwọn èèyàn tó jẹ́ pé iṣẹ́ tó kọ́ ó kọ́ tó dẹ̀ dán mọ́rán tó dẹ̀ gboyè tó dáa bẹ̀ ṣùgbọ́n níjọ́ tó lọ pé kó lọ ṣe interview ẹni tí ò tó tiẹ̀ tí ò hmm. gba iye oyè tó tiẹ̀ ni wọ́n máa mú nígbà tó yẹ pé aṣọ hmm. tó wọ̀ yẹn kì í ṣe aṣọ tó bẹ́lẹ̀dẹ́ ẹ̀ mu hmm. ó ti tọ́ọ̀nù gbogbo àwọn tó fẹ́ ṣe interview ó ti tọ́ọ̀nù off hmm. torí ẹ̀ lèèyàn ṣe gbọ́dọ̀ mọ kí ni tí ó jẹ́ kókó wọ́n bá ní kẹ́lò mi máa jẹ oúnjẹ kan tó bá kọ̀ tó ń jẹ irú àwọn jàǹbá bẹ́ẹ̀ yẹn hmm. gbogbo èèyàn kan ló jẹ́ pé gbogbo nǹkan táwọn jẹ́ gbogbo nǹkan táwọn Yorùbá jẹ gbọ́dọ̀ a forí wórí méye lọ ikú nítorí pé ẹnìkan wà ó ń ṣe nǹkan kan ó èèyàn ò dífá náà lè ṣe kó dùn nítorí pé dẹ̀ ṣàdédé fún orí ní nǹkan tí bá láìkì rárá o nítorí bá béèrè fún Hmm. hmm. tó bá wùyàn ni tó bá jẹ́ pé ẹ ti jẹ́jẹ́ ẹ ti jẹ́jẹ́ ẹ ti bá dámájẹ̀mọ́ orí mi iṣẹ́ tí mò ń lọ fún yìí tí mo fẹ́ lọ ṣe íńtábíù yìí èmi ni kò jẹ́ kan fún un tí wọ́n bá fún mi àgbo funfun ni màá fi bọ́ ẹ́ onítọ̀hún ló sọ yẹn ó jẹ́jẹ́ nìyẹn tó bá dẹ̀ ni kí wọ́n fún àgbo fún ẹ lọ́wọ́ ṣùgbọ́n tí ò bá fi jẹ́wẹ́ ó máa béèrè ní orí mi kí ni tó fẹ́ wọn hmm. ni tó gbà òbí gbogbo ẹ̀ ṣe yàtọ̀ síra wọn nìyẹn yẹn lè rán ṣe gbọ́dọ̀ mọ èwo ni gbogbo ohun tó papọ̀ tó ń jẹ́ orí nìyẹn bó ṣe jẹ́ nìyẹn. Hmm. Hmm. ẹ ṣé mo dúpẹ́ o eh, àmọrírì opo bẹ ṣe ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí inú mi tirẹ̀ dùn ń pa ti orí inú tẹsán yẹn pa pé ìwà ni eh, ọ̀sán aláwòrán tirẹ̀ sọ ó ní pé èṣù orí ní bá ní owó èṣù ikùn àṣègbọ̀n dànù èṣù orí ní bá ní wá aya èṣù ikùn àṣègbọ̀n dànù ire gbogbo èṣù orí ní bá wọn wá èṣù ikùn àṣègbọ̀n dànù wọn ní Ọ̀rúnmìlà ó ṣe ń pèdè bí èdè ó ṣe ń pèdè bí èdè bí ẹ̀yọ̀ kí ni èṣù orí kí ni èṣù ikùn ó ní èṣù orí là á pè ní kádàrá ẹni èṣù ikùn là á pè ní ìwà inú ẹni nítorí nàbẹ́yẹ sọ́wọ́n tó gbogbo ẹ̀ ràn ara wọn lọ́wọ́ ni béèyàn yan orí dáadáa ó láti ní ìwà tó dáa náà bákan náà inú mi dùn gidi gan ṣeun púpọ̀ fún gbàyè bá a tàn mọ́lẹ̀ sí àwọn àárín ọ̀rọ̀ wọ̀nyí ìbéèrè tí mo tún fẹ́ bí ni wípé àjọṣepọ̀ wo gan ló wà láàrin ọlọ́run olódùmarè àti orí nítorí pé àwọn ṣe àwọn ní àwọn ẹ̀sìn tó tọ̀hún rìn wá sọ pé ọlọ́run kan ṣe wá àwọn kan sọ pé ọlọ́run mẹ́ta lọ́kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yorùbá gbàgbọ́ wípé ẹlẹ́dàá oníkálukú yàtọ̀ ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ bẹ́ẹ̀ kẹ́bẹ́ àtàn ìmọ́lẹ̀ sí àárín yẹn nípa wípé ṣé kí ni ìyàtọ̀ tó ń bẹ láàárín orí oníkálukú àti nǹkan tá à ń pè ní àwọn nǹkan tí yorùbá gbàgbọ́ pé ó jẹ́ ọlọ́run olódùmarè ẹ ṣé. ẹ ṣé ṣe rí orí extension hmm. olódùmarè ni hmm. ìyẹn ló fi jẹ́ wípé tí orí wa bá ti gbèjà wa olódùmarè ló ń gbèjà wa lọ́wọ́ yẹn hmm. tí olódùmarè bá dẹ̀ wà lẹ́yìn wa tọ́ lónítọ̀hún tó lè gbógun ti wa ìyẹn ni ó fi jẹ́ pé gbogbo ń tà ń sọ nípa orí à ń sọ nítorí pé nǹkan tí olódùmarè fọwọ́ sí fún wa wípé ká ṣe òun ni ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo wa tí a bá ti ṣe é tóbi dé wípé gbogbo ohun tí orí wa bá sọ tó yẹ kó là ń ṣe ká mọ̀ pé nǹkan tí olódùmarè ń sọ là ń ṣe tẹ́bá wọnú àbẹ́rẹ́dì rẹ tẹ̀ lọ́tún òdì ló sì ó ní òní ìwárin ọ̀la ìwárin kùtùkùtù nítorí bọnú ṣùkùṣùkù ń gbé mi adífá fún anígàgà ní gògó awọ ọ̀gàgà ń góńgó èyí orí wíla ó ṣe awọ anígàgà ní gògó èyí ifá wíla ó ṣe awọ ọ̀gàgà ń góńgó nítorí pé orí extension olódùmarè ni ifá hmm. ọ̀rọ̀ ẹnu olódùmarè ni. bẹ́ẹ̀ni àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣiṣẹ́ bákan náà tí wọ́n dẹ̀ jọ máa ṣe ìrànlọ́wọ́ fún wa bí Ifá ti ṣe sọ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé fún àǹfààní ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ móhùnmáwòrán Heritage Television tó kalẹ̀ sílùú London olóyè olówó ṣọlágbadé púpọ̀lá tí wọ́n jẹ́ president International Council for Ifá Religion àwọn ni wọ́n jẹ́ àlejò mi pàtàkì lálẹ́ ohun tá à ń gbé yẹ̀wò ọ̀rọ̀ orí ni because ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ó jẹ́ nǹkan tí ó lọ sí ìpìlẹ̀ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí Yorùbá hmm. ẹ ṣé mo dúpẹ́ <clears throat> ṣé wàá rí Yorùbá máa ń ṣe nǹkan tó ń pè ní ẹsẹ̀ ǹtayé fún ọmọ ṣùgbọ́n àwọn tó ń bá wá ṣe ẹsẹ̀ ǹtayé bí wọ́n bá ti wá dàgbà wọ́n bá ti wá rí i pé ah, àwọn fẹ́ tẹ̀fá wọ́n wá tẹ̀fá wọ́n wá wọ gbódù ìyẹn tó bá jẹ́ ọkùnrin bá dẹ̀ jẹ́ obìnrin ni wọ́n á náà rìn fá. mo wá fẹ́ bí i pé ṣe rí ìgbàgbọ́ wa ni pé ìgbà téèyàn bá ti tọ́mọ bá ti lọ sí tọ́mọ bá ti ṣe ẹsẹ̀ ń táyé fọmọ yẹn ìgbà yẹn ni wọ́n mọ ìpín ẹ̀ tẹ bá ti fẹ́ dáhùn ẹjọ ẹ correct mi tó bá jẹ́ pé <laughs> mi ò gbá o pé ìgbà iná máa mọ ìpín ọmọ àti pé tẹ̀ bá wọ igbó dùgbà náà máa mọ kí ni èèwọ̀ kí ni irú èèyàn wo ló lè fẹ́ àti bẹ́ẹ̀ irú iṣẹ́ wo ló lè ṣe irú ìpín wo gan ló yàn torí mo ìsọlẹ̀ kan wọ́n ní Ọ̀rúnmìlà ló wà níbẹ̀ nígbà àyàn ìpín. so ìbéèrè mi wá ni wípé ǹjẹ́ ọ̀nà míì tẹ̀ wá wà tí a lè fi mọ ìpín láìṣe pé àtẹ̀fà tàbá ṣe ẹsẹ̀ ntayé ẹ ṣeun. ẹ ṣeun ṣẹ́rí kínní ni pé ẹsẹ̀ ntayé àbí ìkọsẹ̀dáyé hmm. ohun tó wà fún ni pé kí o. olùbà ṣe rí nǹkan tí ẹsẹ̀ ntayé wà fún. ẹsẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé a lé ayé tọ́jẹ́ pé gbogbo àti sọ́díjọ́ méje àbíjọ́ mẹ́sàn-án. àbíjọ́ méje àbíjọ́ mẹ́sàn-án tó bá jẹ́ obìnrin wọn níjọ́ méje tó bá jẹ́ ọkùnrin níjọ́ mẹ́sàn-án kò rí bẹ́ẹ̀ láyé jọ́hún ìjọ́ kẹfà ni wọ́n máa ń sọ ọmọ lórúkọ ìdí dẹ̀ ni wípé wọ́n dẹ̀ máa ń ṣèkọsẹ̀ dáyé níjọ́ kẹta. wo ni kí wọ́n lò láti fi sọ ọmọ yẹn lórúkọ ṣé ifá ti ẹ̀fẹ́ nǹkan ẹlẹ́jẹ̀. ifá ti ẹ̀fẹ́ nǹkan ẹlẹ́jẹ̀ torí tó bá jẹ́ gé ogbè ni wọ́n ti mọ̀ fún wọn ò gbọ́dọ̀ lo nǹkan ẹlẹ́jẹ̀ nínú fáàmù àlọ́wà tí wọ́n máa ń aṣọ ọmọ yẹn ní orúkọ. ǹjẹ́ ọmọ yẹn ti ẹ̀ fáriwo. ǹjẹ́ ọmọ yẹn ti ẹ̀ fáriwo. ǹjẹ́ irú orúkọ wo ló yẹ kó ọmọ yẹn jẹ́ torí pé ifá ló máa sọ orúkọ tọmọ yẹn máa jẹ́ bí orúkọ ifá ló máa jẹ́ ni o bóyá tó òṣà ni o bóyá tó ògún ni o bóyá ti nànà bùkún ni bóyá tó ṣọ́ọ̀ṣì ni o ìgbà yẹn ni wọ́n máa mọ̀ irú oúnjẹ wo lọmọ yẹn ò gbọ́dọ̀ jẹ́ tá a bá ti mọ irú oúnjẹ tọmọ yẹn ò gbọdọ̀ jẹ wọn á wá sọ fún ìyá ẹ̀ pé ìyá ẹ̀ ò gbọdọ̀ jẹ oúnjẹ yẹn hmm. nítorí pé kí ọmọ má bàa máa jẹ oúnjẹ yẹn láti inú ọmú ìyá ẹ̀ hmm. ǹjẹ́ ọmọ tó gbọ́dọ̀ rìn síbì kan ni àbí ọmọ tó gbọ́dọ̀ rìn síbì kan tó bá jẹ́rú èdè ògbóni sí wọn á lọ́mọ yẹn ò gbọ́dọ̀ wọ́n lọ sọ́jà wọ́n bá ń lọ sọ́jà á gbé ọmọ yẹn sílẹ̀ nílé ni ó di ijọ́ tọmọ yẹn bá dàgbà tó bá fi ẹsẹ̀ ara ẹ̀ rìn wọ ọjà fúnra ẹ̀ kó tó lè lọ sí ọjà gbogbo wọn yẹn ni wọ́n ti máa mọ̀ ní àsìkò yẹn irú ọmọ tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ fi sínú òkùnkùn wọn á ti dìbò èyí tó yẹ pé wọ́n lè tàn ó lè jẹ́ inú òkùnkùn lọ́mọ yẹn fẹ́ wọn á ti mọ̀ ọmọ tó jẹ́ pé kò gbọ́dọ̀ wọṣọ dúdú kò gbọ́dọ̀ wọṣọ pupa wọn á ti mọ̀ ọmọ mi wà tí ò gbọ́dọ̀ wọṣọ funfun á ti mọ̀ láti gbà yẹn so nǹkan tí ìkọsẹ̀dáyé wà fún gangan gangan nìyẹn wọ́n á ti wá mọ̀ pé ọmọ yìí o ọmọ ògún ni o iṣẹ́ tó bá ní nǹkan ṣe pẹ̀lú ògún òun ni kẹ́ ẹ jẹ́ kó ṣe o bóyá engineering ni o bóyá alágbẹ̀dẹ ni o bóyá nǹkan ni ó lè jẹ́ alágbẹ̀dẹ ìmíì tó bá jẹ́ alágbẹ̀dẹ tó ń rọ góòlù tó ń rọ kúpà tó ń rọ trinket tó ń ṣe gbẹ ó lè jóun ní tiẹ̀ tó máa máa lo bàbà tó máa máa lo jé yóò gbó wọn yẹn pé wọ́n máa lo dẹ gbogbo wọn yẹn náà ti máa mọ̀ nígbà yẹn téèyàn bá wá tẹ̀ fá Ifá ló máa wá jẹ́ kó nítorí ọmọ pé nǹkan báyìí ló wá ṣe láyé o ẹsẹ̀ báyìí ni kó o dẹ̀ gbé láti fi ipò orí ṣe o àwọn ọ̀nà báyìí ló máa gbà o nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe o ìrìn báyìí ló gbọ́dọ̀ rí o Ifá ti ṣàlàyé gbogbo ẹ̀ nǹkan tí adẹ̀ṣe ń tún tẹ̀ fá ni wípé Ifá jẹ́ kó o mọ̀ pé o ò dàbí ẹnì kejì ẹ níṣẹ́ lọ́kàn ń da ẹlẹ́dàá ọ̀tọ̀ látilẹ̀ wàá wá bẹ̀rẹ̀ sí mọ ìrìn wo lẹ́lẹ́dàá ẹni kò rìn kò jọ ti àwọn òbí wa nísìnyí tán bá ní ẹ nínú fámìlì wa lọ́ọ̀yà ni gbogbo wa ń jẹ́ nítorí náà o ò lè ṣe nǹkan míì ju lọ́ọ̀yà lọ ó lè jẹ́ kì í ṣe lọ́ọ̀yà ni òun yàn látọ̀run tẹ bá wo náà ọ̀yẹ̀kú ọjọ́ ọ̀dá ọ̀yẹ̀kú lọ́tún ògúnlá ló ṣe ó ní òwò tẹ́ni mùsùlùmí lẹ ní í ṣe adéwámú abárìndé ọmọ adẹ̀bìtìṣọ́là òwò tí mo mọ̀ ní ẹjẹ́ ń ṣe hmm ẹ má ẹ má kàlé ọmọ lọ́wọ́ ẹ má yàn fún ẹ jẹ́ kó mọ ohun tí ẹlẹ́dàá ẹ̀ yàn nǹkan tó wà fún yẹn ń tà ń fi ifá títà ẹ̀ ṣe ni ṣe rí bẹ́yìn ò bá ṣe kọsẹ̀ dáyé tí ò dẹ̀ tẹfa bí ẹni tó ń rìn inú òkùnkùn ni o hmm, tó bá wá hmm. di pé onítàn fẹ́ mọ̀ ó di pé kó nítàn máa dáfa ọ̀rọ̀ ọ̀run ifá ọ̀rọ̀ ọ̀run tó bá ń dá yẹn òun ló máa máa sọ fún ó yá rìn báyìí ó yá rìn báyìí ó yá rìn báyìí ṣùgbọ́n kò dàbí ẹni tó ti tẹfa ẹni tó tẹfa yẹn wọ́n á ti mọ òpó oró ọ̀nà tó yẹ kó gbà nǹkan tó máa máa fi ifá tí wọ́n bá ń dákun ṣe ni pé ṣé mo yìí wà lójú ọ̀nà hmm. ìyẹn náà máa máa fi wádìí ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn so bí ibẹ̀ yẹn ti ṣe jẹ́ òun gangan nìyẹn. Hmm. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ tí a bá ti wá tá a ti ṣẹ̀ṣẹ̀ ń tayé tàbí tí ẹ ta ti tẹ̀fà iṣẹ́ a tún nílò àti máa borí. ẹ ṣeun ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín lákọ̀ọ́kọ́ gbogbogbò ń tà ń ṣe yẹn pátápátá afẹ́ fi ran orí lọ́wọ́ ni o. Hmm. ṣe rí bí ọ̀rọ̀ orí ṣe jẹ́ ó dàbí ẹni tó ra mọ́tò tí ò ṣe wheel balancing tí ò ṣe hmm. alignment mọ́tò ẹ hmm. mọ̀ wípé iṣẹ́ tó máa ṣe yàtọ̀ sí tẹ́ni tó ń ṣe tiẹ̀ gbogbo ìgbà orí tá à ń bọ yẹn àfin àláìní orí wa ni hmm. kó bá a lè ṣiṣẹ́ tá a rán nítorí pé bá a bá ti ṣe ń ṣe sí lòun náà ṣe máa ma ṣiṣẹ́ tá a rán sí lórí ẹ̀ máa ma ṣe gbogbo ẹ̀ lọ́nà tó jẹ́ pé inú àwa fúnra wa máa dùn wípé ibi tá a fẹ́ gbà yìí ọ̀nà ni torí pé ẹsẹ̀kẹsẹ̀ ló ti máa jẹ́ ká mọ̀ ìgbà míì tẹ́lómi bá dé tó bá sọ wípé nǹkan báyìí làwọn fẹ́ kó o ṣe ọjà báyìí ń tà níbì onítọ̀hún yẹn á ti mọ̀ wípé ah nígbà tóun tẹ̀fà wọn ti lẹ́lẹ́dàá òun ò ṣerú ẹ̀ hmm. ah, kò nílò owó ẹ̀ṣẹ̀ tó ń béèrè mọ́ ó ti mọ̀ pé hmm. kì í ṣe tóun lè ṣe nìyẹn tá a bá ti wá rí nǹkan tí ẹlẹ́dàá wa ní ká ṣe àwa fún orí ní ìbọn kí orí lè gbèjà wa kó lè ràn wá lọ́wọ́ kó lè jẹ́ àwọn elénìní àwọn tó ń ba nǹkan jẹ́ tí òfin ní jẹ́ kí wọ́n rí ṣe mo fẹ́ fún yín lápẹẹrẹ kan ẹnìkan fẹ́ lọ sí. Si ibì kan ó ń lọ ṣe interview nítorí pé ó fẹ́ lọ gbaṣẹ́ ó dẹ̀ ti rí i pé iṣẹ́ tó ń fẹ́ lọ gbà yẹn gbogbo ohun tó wà lọ́wọ́ òun kò sí nítorí kó má ṣe kó má bọ̀ sí. ó wá kó gbogbo òwe ẹ̀ dání ó gbé mọ́tò sílẹ̀ ó chẹ́ẹ̀kì epo epo wà déédéé ó wo omi ẹ̀ omi ẹ̀ wà déédéé ó wo pẹtrólù pẹtrólù wà déédéé gbogbo ohun tó yẹ kó wò ló wò ó wá gbéra pé ìwọ rí mi nílọ ni mò ń lọ yìí o jẹ́ kí n bá rí bọ̀ ó wá ń lọ sí ó kù díẹ̀ kó débẹ̀ táyà kìíní jò hmm. àsìkò dẹ̀ ń lọ ó sáré chéǹjì ẹ̀ ó gbé extra síbẹ̀ eh, ó mú tìbí tó jọ ẹ̀ pé tó ń bá dé ọ̀dọ̀ mi kánásà wọn kò ṣe kò tí ì rìn díẹ̀ ìyẹn náà tún jò hmm. nígbà tó jò ah, kí wàá lè léyìí títí títí tí ò fi lè lọ nǹkan kìíní tó kọ́kọ́ máa wá sẹ́gun ẹ̀ ni pé ìwọ orí o ò dẹ̀ gba hmm. àwọn ọ̀tá ńláyè ṣùgbọ́n wá lọ dá fákínì tó fà á tọrọ ń fi débẹ̀ ifá lòun ríre ire kí lórí oníire ẹ̀. Hmm. báwo lóhun tó wọn ò rí iṣẹ́ yẹn ṣe tó bá rí hmm. bàbá aláwo tó mọ̀ béèyàn ṣe ń tún àwa sọ fún pé lílọ tó ń lọ yẹn o tífà kan wà lọ́nà tó ti fún sọ́nà tó pé eré tó ń bá lọ yẹn abẹ́ tífà ẹ̀ ló bá ti yanjú. Hmm. ṣùgbọ́n nítorí pé ó ti bọ ẹlẹ́dàá ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ ò ní fi pẹ̀lú àwọn tó máa kú oró bẹ́ẹ̀ nítorí pé nǹkan tífà sọ fún wa ní pé ẹnikẹ́ni tó bá kú tí ẹ̀jẹ̀ bá fi jáde lára ẹ̀ kì í ṣe látọ̀dọ̀ ọlọ́run. Hmm. a wá yọ ìyẹn kúrò torí pé iṣẹ́ yẹn ó pọ̀ lọ sùà tó lè ṣe kò gbọ́dọ̀ pẹ̀lú àwọn tí jàǹbá máa ṣẹlẹ̀ sí kò gbọ́dọ̀ pẹ̀lú àwọn tó máa ra rẹ̀ fẹsẹ̀ sùn nítorí pé ẹsẹ̀ orí ẹ̀ àtòrí inú ẹ̀ ìyẹn ìpọ̀n rí orí inú hmm. àtòrí òde wọ́n ti ṣiṣẹ́ papọ̀ kò wá ní hmm. jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ fún àwa àlọ̀ fún ara mú ó bá ẹ ṣe kì í dání ká má tó gùn ni wọ́n ń sọ hmm. ṣùgbọ́n tá a bá jẹ́ ẹni tó jẹ́ tó ń wádìí kò sí bó ṣe máa mọ̀ tí ò bá dẹ̀ mọ̀ á kàn lọ síbẹ̀ ọlọ́run olódùmarè ò ní jẹ́ kí àtẹ̀mí o àtẹ̀yìn o ká ṣe kò ń gẹ́ ẹ̀kú o nítorí oríṣiríṣi ọ̀nà níláburú fi ń ṣẹlẹ̀ ṣùgbọ́n orí ló ń yọ wá ń bẹ̀ o ò ní kì í jẹ́ kí ká lè rí irú ẹ̀ lórí ara iṣẹ́ tí orí ń ṣe nìyẹn láti yọ wá kó o torí pé orí àìkú ló kọ́kọ́ ń dù lẹ́yà ikú ní gbogbo nǹkan yòókù a kọ́kọ́ rí i pé òun ò jẹ́ kẹ́ ẹ pẹ̀lú àwọn tó máa ṣe fòun gẹ ikú ọ̀wọ́wọ́ àwa ẹ̀ṣẹ̀ wa gbé nǹkan yòókù tẹ́ ẹ fẹ́ fún yín bó ti ṣe jẹ́ nìyẹn. Hmm. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹsẹ̀ fáwo ló fi fún àǹfààní àwọn tí ó ń gbọ́ ẹsẹ̀ fáwo ló fi ẹsẹ̀ pé kí a máa borí ẹsẹ̀ fáwo ló fi lélẹ̀ mọ́ ó lè pọ̀ ó lè pọ̀ ju ẹ̀kan ṣùgbọ́n ẹ̀kan sọ fún wa. ó ti pọ̀ jù bẹ́ẹ̀ ni sà. ìyẹn náà ó ti pọ̀ ṣẹ́ni ẹ jẹ́ ká máa gé pépèpé bí aṣọ bàbá ń ṣọ̀nà pé òun náà ló ń sọ fún wa lónìí pé orí ó máa ń sọ bì kan á ní pé orí ẹni òun náà làwúrí ẹni hmm. kí ló wúrọ̀ mo fọwọ́ mi gbá orí mi mú orí mi làwúrí ẹni òun ló sọ bẹ́ẹ̀ òun náà ló dẹ̀ ń sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá ń bọ̀rí wípé ọ̀rọ̀ ẹ̀ kì í dàrú ó ṣe ń sọ nìyẹn pé tí wọn bá ti ń borí ọ̀rọ̀ ẹ̀ kì í dàrú òun náà ló dẹ̀ máa ń sọ ńgbà míì ó ní ọkàn tó àtò àtò àwọ ẹnu ló dín bá fẹ́ nu ẹnu ń lọ ṣe kúkú rí ẹ̀yin ò gbọ́n ẹ̀yin ò mọ̀ràn ẹ̀yin ò mọ̀ pẹ́nu náà ló ń ṣe kúkú rí ni ibẹ̀ ẹ ló fi hàn pé tí ẹnu yẹn ò bá dáa tí wàá yàn bá da ó máa ba orí jẹ ẹ wo fátẹkì lẹ́ẹ̀kan tẹ ẹ sọ pé kò kéégún kò kò ṣàògùn dá méjì òun náà sọ bẹ́ẹ̀ níbẹ̀ ló dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé wọn kò kẹ́ dúdú kòkò ṣà kòkò ṣà bẹ́ẹ̀ ni ò kàwọn ayé àti wáyé ẹni lọ̀rọ̀ kàn torí pé hmm. orí nìyẹn ló ń sọ níbẹ̀ yẹn pé òun lọ̀rọ̀ kàn torí tẹ bá ní ká máa kí fàyẹn ilẹ̀ àkún. bẹ́ẹ̀ni ohun tó ṣe kókó ni pé ó jẹ́ ká mọ̀ pé kò sí téèyàn ṣe láì tí kì í orí ló ṣe kókó ń bẹ̀ tá a bá dẹ̀ tá a bá dẹ̀ ti lè ṣe pé àá mọ ibi tí ọ̀rọ̀ wà bí hmm. bó ti ṣe sọ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń wọlé mo dúpẹ́ pé ẹ bá ètò yìí ẹni tó jẹ́ àlejò mi pàtàkì ní àṣálẹ́ yìí àwọn ni olóyè Ṣọlá Gbadé Pópóọlá àwọn ni president International Council for Ifa Religion nǹkan tá à ń sọ lénìí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú orí ìpín àyànmọ́ kádàrá òun là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ ṣe púpọ̀ béèrè tó wá kàn ní wípé àwọn tó bá wá yan gbàǹgbà tí ó yan téèyàn tá ti yan ìpín ẹni tó bá wá yan ìpín tó bá kù díẹ̀ káàtó ẹ ṣe àpẹtọ lẹ́ẹ̀kan pé bí ìgbà téèyàn ń ṣe alignment kí n máa ṣọba tún wò ṣé ó ṣeé ṣe wípé bóyá ẹni ṣó ṣe é tún yàn ẹ bá yẹ kí mo fẹ́ máa bí mo fẹ́ sọ mo béèrè pọ̀ níbẹ̀ pé ṣé bóyá téèyàn bá ń bọ orí ṣé ó lè tún kádàrá yẹn ṣe tàbí wípé ṣé téèyàn bá ń tó ṣé ó ṣe é tún yàn ẹ tó bá yan ìtí kò dá torí nǹkan tó bí ìbéèrè ni ìtàn mo sọ fún yín mi ò mọ mo gbàgbé odùfá tó bí kìnìún tó sọ wípé orílẹ̀mẹ̀rẹ̀ orílẹ̀mẹ̀rẹ̀ oríṣẹ́kú ẹtíṣọmọ ìjà àti afùwàpọ̀ ẹtíṣọmọ ọ̀rúnmìlà ìgbà tí wọ́n lọ gbé orí ìgbà táwọn tó wọ́n ní pé tó bá ti ń lọ lọ́nà pé tí bàbá wọn bá pè wọ́n kankan má dáhùn ìgbà tí orílẹ̀mẹ̀rẹ̀ tán pé òun ò dáhùn tó oríṣẹ́kú náà tán pé kò dáhùn ogun wọn ṣà ń lọ ìgbà tí wọ́n kàn mọ Ọ̀rúnmìlà ló wà lọ bá àbẹ̀tán wọn ni pé ah ìrìnàjò kan lọ́mọ yìí ń lọ lọ́rọ̀ kan ṣáà ìtàn tó gùn ni mo mọ̀ pé <laughs> ẹ̀yin mọ̀ pa so ìtàn yẹn nǹkan tó ń sọ fún wa ni pé ó dàbí wípé ó dà bẹ́ẹ̀ wípé tẹ́yìn bá ti yan ìpín burúkú ó parí nìyẹn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá a tan ìmọ́lẹ̀ sáàárín ṣé tẹ́yìn bá ti yan ìpín tí ò dáa ṣó ṣe é tún yàn ibi tí ìbéèrè mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun sá. ẹnikẹ́ni tó bá tiẹ̀ yan ìpín tí ò dáa ìmọ̀ tó bá níwà tó dáa ìwà ẹ̀ tó dáa tún ìpín yẹn ṣe a máa ń pínyàn hmm. fún yàn nílé ayé ń bíbà a máa ń tún yàn nílé ayé gbogbo ẹsẹ̀ tí èèyàn dẹ̀ ń gbé tó fi ń yàn gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé èèyàn dẹ̀ máa yàn tó dẹ̀ máa dà ẹlòmíín yan ìpín ire náà tí ò dẹ̀ ní mu dáyé náà hmm. tó gbogbo wọ̀nyẹn là ń láti mọ̀ ẹ fákanṣọ ní àgbọn àjà máa jà adúbá fún bayéwò tó fẹ̀yìntì mójú ẹkún sùn ráwọn ọmọ ẹ̀kọ́ wọn ni ó wá ṣe wọ́n ní hmm. kó rúbọ kó dẹ̀ máa fọ̀gà rárá ọmọ tá a bí tá a ń fọgà rárá ká máa pè lọ́gàrún rárá ọ̀gàrún rárá ló wá ti kọ̀lé ọ̀run bọ̀ wá pọ̀lé ayé ní òmúre kankan dání ó wá délé ayé tán ilé ayé ẹ̀ wá ní lára kòkòkò bí ọ̀tá ó wá tọ àwọn iná awoolé lọ ó tọ àwọn òrùn awoòde lọ iná awoolé kó máa ṣọ́jẹ kó máa ṣọ́jẹ òrùn awoòde kó máa ṣọ́jẹ kó máa ṣọ́jẹ kó má bàa fìbí mú mú kan mú ó tọ àwọn awọ́nríwọ̀n awooko lọ ó tọ àwọn aláàmú ọwọ́ àbá ògiri lọ àwọn ni wọn àwo oko kó máa ṣọjẹ kó máa ṣọjẹ aláàmọ àwọ ẹbá ògiri kó máa ṣọjẹ kó máa ṣọjẹ kó máa bàa fi bí háíháí kan háíháí ó tọ àwọn ògé ẹyẹ ayé lọ ó tọ àwọn kòwé ẹyẹ ọ̀run lọ ògé ẹyẹ ayé kó máa ṣọjẹ kó máa ṣọjẹ kòwé ẹyẹ ọ̀run kó máa ṣọjẹ kó máa ṣọjẹ kẹyẹ ọba àlùsà méjì ó má bàa fojú kanra wọn ó tọ àwọn ikun ní fagbárí ṣe lé lọ ó tọ àwọn kẹ̀lẹ̀bẹ̀ ní fọnà òrùn tòlé lọ ó tọ àwọn ètè òkè ètè ìsàlẹ̀ làá fi ké háàhó odò tó bá kú ó tọ àwọn ọ̀pọ̀jù kò ní bàrà mọ́lẹ̀ adébáfọ̀ ọ̀gá rárá tí í ṣerú olódùmarè àgọ́ tí wọ́n bá tẹ́ni ọlálẹ́gẹ́lẹ́gẹ́ pèrè sàpèjì omi ní òwúrọ̀ ǹjẹ́ owó wù mí ní olódùmarè fún mi ọ̀gá rárá olódùmarè fún nígbà tó délé ayé tọ́dọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yàn án padà àwọn awo tán tó pè láwo àwọn àgbà awo àwọn awo tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí kì í ṣe baba aláriwo tí kì í ṣe baba aláwo láwo àwọn lèèyàn máa tọ̀ lọ wọ́n máa máa tètè náà máa ṣe gbogbo ẹ̀ ó ṣe é tún yàn ṣùgbọ́n ìkan wà ń bẹ̀ tí ò ṣeé túyàn ìyẹn ni à ń pè ní àyànmọ́ eléyìí tó yẹ pé irú ìwà wo lẹ́wù nígbà tẹ̀ kọ́kọ́ wá sílé ayé tí àwọn onígẹ̀ẹ́sì máa ń pè ní law karma hmm. kò ṣeé túyàn àti hmm. kí onítọ̀hún kó rí wípé gbogbo nǹkan tí ò dáa bẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ńgbà yẹn kó fi ìwà rẹ̀ kó fi gbọ́n kúrò ńbẹ̀ kí yẹn lè tán nínú ẹrù tó ń dì káàkiri ìyá tó máa bí èèyàn. bó ti ṣe jẹ́ pé wọ́n máa bí àsìkò yẹn kò ṣeé dọ́gbọ́n sí gbogbo àwọn nǹkan tí wọ́n kò ṣeé dọ́gbọ́n sí. ṣùgbọ́n ìwà tó jẹ́ pé nǹkan tó lè fi ní lára tó dẹ̀ ń hùwà dáadáa tó dẹ̀ ń rúbọ ìwà dáadáa tó ń wà tẹ́bọ tó ń rú yẹn ó máa máa mú nǹkan yẹn dẹ̀ tí ò ní sí wàhálà tí gbogbo nǹkan yẹn máa dẹ̀rọ̀ ó ṣeé ṣe a rí àwọn ọ̀tẹ́ pé ó yan gbogbo ẹ̀ ṣùgbọ́n ńgbà tó ń bọ̀ tó di tí wọ́n fẹ́ bi wọ́n ń pe irúnmọlẹ̀ kan ní arọ pàpà ó máa ń gbà á lẹ̀ lọ́wọ́ wọn ní òkúta méjì ó máa ń gba ire yẹn lẹ̀ lọ́wọ́ wọn tó bá gbà ọmọ yẹn máa wá sílé ayé láì mú nǹkan kan wá ni ó wá di hmm. ọwọ́ ẹbọ ó dọwọ́ ètù kọ́ àwọn tó mọ̀ nípa ẹ̀ tí wọ́n bá dẹ̀ ṣe ọmọ yẹn yìí máa ṣoríire láyé gbẹ̀yìn náà torí ó máa rí nǹkan yẹn gbà kò sígbà téèyàn ò lè ṣe wọ́n máa ń tún pín yàn bọ́dẹ̀ ṣe ń tuyàn àwọn bàbá bàbá wọn mọ̀ ń pa ẹ̀ láwọn babaláwo tí wọ́n dá ń tọ́ wọn mọ̀ ń pa ẹ̀ tó dẹ̀ máa tuyàn tó dẹ̀ máa dà kò sí nǹkan kan láyé yìí tó wà tí ò látúnṣe kò sí. àwọn tó ń tọ́ bá tọ babaláwo lọ ni o a rí àwọn tó jẹ́ pé wọ́n sọ pé wọn ò yan ọmọ láyé tá a dẹ̀ rí táwọn àgbà owó dẹ̀ máa jókòó tó dẹ̀ máa ṣe tó dẹ̀ máa bímọ tọ́mọ yẹn dẹ̀ máa wúlò fún. dẹ́ pé gbogbo ẹ̀ níyàn náà ni bó ṣe jẹ́ ìwé ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ gidi gan fún àǹfààní yìí tẹ́ ti ṣètò ń darapọ̀ olúwo ṣọlá gbadépọ̀pọ̀lá ni àlejò wa ní alẹ́ yìí àwọn ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orí ni ohun tó jẹ́ pé ó fẹ̀ tó jẹ́ pé tá ní ká máa sọ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ṣùgbọ́n mo láì bá ṣe bá a kékeré pé wọ́n bá a lọ sí ojú ọ̀nà àwọn ọ̀nà náà because nítorí um, pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ kì síbẹ̀ mo dúpẹ́ gidi gan a máa rí yín bá nípa ẹ̀jẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ nísìn wípé borí da à ń láti borí bí ó kù díẹ̀ káàtó à ń láti borí so kò sí àní lórí ìyẹn ṣùgbọ́n ṣe rí àwa tí a wà ní ìlú òdìkejì tá a sí ní orílẹ̀-èdè nàìjíríà fún àpẹẹrẹ ẹnìkan ló sọ ńgbà kan wọn wọn dábìí babaláwo kan ló wá ń sọ wípé ìgbà tóun bá lọ sí tó bá lọ báwọn èèyàn ní Texas tó bá lọ báwọn ní New York pé òun rí pé wọn ò lè ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ níbẹ̀ tó bá yẹ pé àwọn nǹkan tó nídìí kí wọ́n fi borí ìbéèrè mi wá ni wípé ṣé ọ̀pọ̀lọpọ̀ táwa ní Europe ń bí Eh, tá a wà ní ilẹ̀ gẹ̀ẹ́sì tá a wà ní mi ò mọ ti Brazil torí mi ò dé Brazil rí eh, ṣùgbọ́n tó wà lamẹ́ríkà ṣé eh, ìbéèrè mi wá ní pé Yorùbá máa ń pòwe kan wá ní pé wọn kì í fárí lẹ́yìn olórí ṣó wá ṣeé ṣe wípé kán bọ orí lẹ́yìn olórí bí ẹ ṣe. ẹ ṣeun ṣe rí gbogbo ń tà ń pè ní oògùn Yorùbá àjò Yorùbá àbí hmm. gbogbo àgbékalẹ̀ yorùbá ọ̀nà mẹ́fà ló ń gbà ṣiṣẹ́ o ìkan nínú ọ̀nà yẹn nìyẹn ṣẹ́yìn ò tí ì rí gbà míì tán máa sọ fún yàn wípé ọmọ ẹ tó ló wà èbó yẹn o ò ní fìlà ẹ̀ kankan o ò ní aṣọ ẹ̀ kankan tó lè mú wa níṣẹ́ rí kí n tó bá ti wà lára wa rí kò sí ni tán bá lò fún wa ó yìí máa ṣiṣẹ́ hmm. láti ẹ̀sìn bẹ̀ ìyẹn ní ẹ máa ń gbọ́ táwọn bàbá wa máa ń sọ pé ibikíbi tó ń tàn bá wà àfi tí ò bá fẹsẹ̀ tẹ́lẹ̀ ní tí mò ń ṣe yìí ò ní dọ́dọ̀ ẹ̀ hmm. àfi táfẹ́fẹ́ ò bá fẹ́ ń bẹ̀ ni ò ní kàn lára ó ti hàn kó ṣeé ṣe hmm. láì jẹ́ pé kiri òun ni wọ́n máa lò wọ́n á wá pe orí onítọ̀hún bọ nílẹ̀ àbí kàn pé bọ lórí ifá lágbájá ọmọ lágbájá òun là ń ṣe nǹkan fún yìí orúkọ ìyá ẹ̀ ló máa dá òun là ń ṣe nǹkan yìí fún o jẹ́ kí afẹ́fẹ́ ó kàn lára níbi tó bá wà tó bá ń fọṣẹ wẹ̀ kọ́ṣẹ yẹn ó jẹ́ ó ṣẹmọ lára nítorí wípé òun là ń ṣe eléyìí fún àdẹ̀rí bẹ́ẹ̀ ṣe bí nǹkan kan làwọn bàbá ń ṣe tẹ́lómi bá wà lọ́gbà ẹ̀wọ̀n tán dẹ̀ rí pé ìyà ìmọ̀dí ló ń jẹ inú ilé ni wọ́n ti máa sáà tó dẹ̀ máa kàn lára lọ́hùn tó dẹ̀ máa di tí gbogbo àwọn tó wà ń bẹ̀ máa bẹ̀rẹ̀ sí fojú rẹ wò pé ẹni yìí ó ṣẹ̀ṣẹ̀ yẹ ẹmu kúrò ẹlẹ́dàá ni wọ́n bá sọ̀rọ̀ hmm. kò sí nǹkan kan tá a lè ṣe ẹlẹ́dàá wa ni là ń bá sọ̀rọ̀ nítorí ẹ̀ kò dìgbà tí wọ́n bá ẹ̀ṣẹ̀ rí onítọ̀hún tí wọ́n gbé lẹ̀ ìrẹ́ntẹ́gbẹ̀ ó ní eégún ilé ẹni kì í rí ní sá òòṣà ilé ẹni kì í rí ní sá téégún ẹlé ẹni bá fi rí ní tó bá fi sáàyàmọ̀ orí ló burú látòdì ọ̀run wá hmm. tó òòṣà ilé ẹni bá rí ní tó bá sáàyàmọ̀ orí ló burú látòdì ọ̀run wá adíbá fún ẹ̀jẹ̀ lògbòlògbò tí yóò gbé kùn ni kó lè fún lọ́mọ. Hmm. kò dìgbà nítorí pé kí ni kò síbi tí ọwọ́ ọ̀jà erin yìí wọ̀ àfi tí wọn ò bá fẹ́ ṣe o kò síbi tí ò dé ìyẹn ló fi jẹ́ pé gbogbo ọ̀nà wọ̀nyẹn ó wà lọ́wọ́ àwọn bàbá gbogbo tó ń pè lóògùn Yorùbá ọ̀nà mẹ́fà tẹ́ ẹ bá ti rí ìmíì tó ti yàtọ̀ sọ́nà mẹ́fà yẹn kì í ṣoògùn Yorùbá o àgbélẹ̀rọ ẹnìkan ni o. Hmm ló gbọ́dọ̀ ẹ ti rí gbogbo ẹ̀ tó yẹ pé ó máa máa wà ń bẹ̀ ẹ rí pé Yorùbá máa ń fi ọ̀rọ̀ ṣeré bẹ́ẹ̀ rí gbogbo ọ̀rọ̀ tó fi ń ṣeré àyájọ́ ni gbogbo ẹ̀ o hmm. àyájọ́ ni tó yẹ pé bọ́ ti ṣe ń sọ kọ́ńsù tó ń kanra wọn yẹn ó máa ṣiṣẹ́ tí wọ́n ran wọn hmm. ó dẹ̀ máa ṣe tó dẹ̀ máa fi ran ẹlẹ́dàá ń tọ̀ lọ bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ lè fi ṣe kó fi jà tẹ́ ẹ bá rí babaláwo àbóníṣègùn àbá àfa àbí wòlíì tí wọ́n ń sọ pé olóògùn tó ń wọ ọmọ ó ní ètò ń pọ ọmọ náà kò fẹ́ lò ní o hmm ìyẹn ló fi jẹ́ pé gbogbo nǹkan sọ yẹn kò sí ni kò síbi kíbi tó bá wà á kàn lára ṣé ẹ gbàgbé pẹ́lú mi máa jalè wọ́n dẹ̀ máa sọ pé ṣé inú ilé yìí ti jalè ẹ lọ gbé kíní sí ló máa fẹsẹ̀ ara ẹ̀rìn wá ni ṣé ẹ tó ń fẹsẹ̀ ara ẹ̀rìn wá nǹkan kan ló ń da ọpọlọ ẹ̀ láàmú ló fi mú orí ẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́ lé àádẹ́dẹ́bẹ̀ àádẹ́dẹ́bẹ̀ wọ́n á dẹ̀ mú ṣìnkún bẹ̀rẹ̀ lójú ẹ̀ṣẹ̀ máa àwọn hmm. èèyàn tí wọn ò mọ̀ wípé àwọn bàbá wa ní ara lọ́wọ́ àwọn hmm. wọn máa ń fojú di àwọn bàbá wa torí pé wọn ò mọ̀ wọ́n lára lọ́wọ́ alára làwọn bàbá wa o hmm. àfi tí àwọn èèyàn tí wọn ò mọ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì téèyàn bá dẹ̀ lọ bá ẹni tó jẹ́ babaláwo tí ò gbọ́ ń pa ẹ̀ torí pé ọ̀tọ̀ ni kéèyàn ṣe nǹkan ọ̀tọ̀ ni pé kí wọ́n gbọ́ ń pa nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn wípé ìyẹn ni àfìmásọ wípé kinní kan bọ́ sí kinní kan ò bọ́ sí ọgbọ́n pa ẹ̀ ní o torí àwọn ìlú mi tiẹ̀ máa ń sọ gan wípé tí wọ́n bá fẹ́ bọrí fún èèyàn àbáwọ̀ ẹ̀jẹ̀ kí n tọ́lítọ̀ wọn ò bá nígbàgbọ́ ńkọ́ o ní ìlànà ṣe pẹ̀lú gbàgbọ́ èèyàn o hmm. a ṣiṣẹ́ o gbàgbọ́ o gbàgbọ́ máa ṣiṣẹ́ tán ọ̀rọ̀ ó dàbí kéèyàn organize májèlé sí ìlú hmm. kọ́ọ̀bù fún ọ̀kọ́ nítorí pé òun ò gbàgbọ́ pé májèlé ni tó ń bá nǹkan àwọn bàbá wa kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ó máa ṣiṣẹ́ tó rọrùn nítorí pé hmm. májìlì tí wọ́n bá ti jù sílẹ̀ báyìí ó níṣẹ́ tó máa ṣe ó dẹ̀ máa ṣe kò dẹ̀ hmm. gbélẹ̀ ìyẹn ló fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá rí èèyàn tí àwọn èèyàn bá ń lérí pé wọ́n fẹ́ sa nǹkan sí kó má dúró de pé kí wọ́n sá sí òun kò ní ràn wọ́n o kó má hmm. jẹ́ kí wọ́n rí sa ní o torí ẹnájì ni kinní yìí ibikíbi tó bá ti ṣe kinní sí wọ́n máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́ni kò dẹ̀ ń gbélẹ̀ kọ́ má jẹ́ kí wọ́n rìsà gbogbo téèyàn bá ti mọ̀ tí wọn ò fi ní rìsà ẹ̀hìn kò ní tọ́ ń lọ ìyẹn ló fi máa padà sọ́dọ̀ ẹni tó ṣe é hmm. bó ṣe jẹ́ nìyẹn. Hmm. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wí pé wọ́n lè bá wọ́n lè borí àyín ará ẹ̀yìn tí ẹ ti tẹ̀fá tẹ̀ ń bẹ ní tẹ̀ ń bẹ nílùú ọba wọ́n lè ìjọba nídìí kan borí fún yín wọ́n lè borí fún yín nílé dáadáa òun náà ń ṣàlàyé fún yín yẹn wípé ọ̀rọ̀ pé wọ́n fáyé lẹ́yìn olórí yẹn kò kan ọ̀rọ̀ bíborí rárá ẹ ṣé mo dúpẹ́ tó a wá fẹ́ dé òkè lọ́hùnún o àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò àwọn tó ṣe àwọn oògùn ó dàgbà oògùn diabetes ni mi ti rántí àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó producer ṣé ẹ ti ó ti wà nítòsí a fẹ́ dókè lọ a fẹ́ polówó ọjà tá ti wá padà dé a ó fún àwọn èèyàn láàyè láti pè wọlé ẹ ṣe púpọ̀ ó yá ẹ jẹ́ àpolówó ọjà. I've learned a lot heritage ti dé. abaremedy ló sọ pé àìsàn ní ṣe wá ṣọ́múròrò àwọn ká pẹ̀lú ẹ̀dá o orí fífọ́ ò dáa máa ń pa wá ó ṣe kókó fámọ́ diabetes ò dáa rúmálẹ́gùn ò dára káyé má bá wa jà o. àbí o kàlàfíà wọn má ti fi àfíà o ilé iṣẹ́ abaremedy ṣe ń fọn rẹ̀ pé ká tọ́jú ara wa pẹ̀lú àwọn òògùn ìbílẹ̀ tiwantiwa egbògi ilẹ̀ Yorùbá pọ́nbélé tó ṣiṣẹ́ fáwọn onírúurú àìsàn bíi ẹ̀jẹ̀ ríru high blood pressure ìtọ̀ ṣúgà diabetes ẹ̀fọ́rí túlù migraine àwọ̀ká arthritis lárùn body injin sọmúlọ́rọ̀ àtẹ̀dá tó dààmú àwọn obìnrin yorùbá natural herbal remedy ló lè yanjú ẹ̀. man power ọkùnrin làdá tó ń fáwọn ọkùnrin lágbára láti ṣojúṣe wọn lọ́dọ̀ àwọn aya wọn. ọ̀sẹ̀ àánú náà wà mercy soap fún gbogbo ẹni tó fẹ́ràn àánú gbà herbal remedy láti lè ṣe heritage tv london. ẹ lè rí àláwọn àdírẹ́sì tó ń kọjá lójú wòran yìí tàbí kẹ́ ẹ pe nọ́mbà yìí plus four four seven seven seven eight nine five seven eight nine three lè ṣe heritage tv london ló ń pariwo wípé àìsàn àtàrùn onífàgbọ́ra wa ṣe bùgbé o. ọmọlẹ́kùn dára káyé bá lọ́wọ́ jọ. heritage ti dé. herbal remedy ló sọ pé àìsàn oníṣe wa ṣọ́múròrò àwọn ká pẹ̀lú ẹ̀dá o orí fífọ́ ò dáa máa ń pa wá ó ṣe kókó fámọ́ ọkùnrin diabetes ò dáa rúmọ́lẹ́gùn ò dára káyé má bá wa jà o. àbí o kàlàfíà wọn máa ti fi àfíà o ní iléeṣẹ́ herbal ṣe ń fọn rere pé ká ara wa pẹ̀lú àwọn òògùn ìbílẹ̀ tiwantiwa egbògi ilẹ̀ Yorùbá pọ́nbélé tó ń ṣiṣẹ́ fáwọn onírúurú àìsàn bíi ẹ̀jẹ̀ ríru high blood pressure ìtọ̀ ṣúgà diabetes ẹ̀fọ́rí túlù migraine àwọ̀ká arthritis lárùn body engine sọmúlọ́rọ̀ àtẹ̀dá tó dààmú àwọn obìnrin yorùbá natural herbal remedy ló lè yanjú ẹ̀. manpower ọkùnrin làdá tó ń fáwọn ọkùnrin lágbára láti ṣojú ṣe wọn lọ́dọ̀ àwọn aya wọn. ọ̀sẹ̀ àánú náà wà mercy soap fún gbogbo ẹni tó fẹ́ ra herbal remedy láti lè ṣe heritage tv london. ẹ lè rí àláwọ̀ àdírẹ́sì tó ń kọjá lójú wòran yìí tàbí kẹ́ ẹ nọ́mbà yìí plus four four seven seven seven eight nine five seven eight nine three lè ṣe heritage tv london ló ń pariwo wípé àìsàn àtàrùn onífàgbọ́ ara wa ṣe bùgbé o. tó bá dára káyé má bá wà jọ. ẹ káàbọ̀ padà sí orí ètò yorùbá gbayì lórí ẹ̀rọ móhùnmáwòrán heritage television tó ń kàn sí yín láti ìlú london nílẹ̀ gẹ̀ẹ́sì ní ààrin ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lénìí ọ̀rọ̀ nípa orí ni gbogbo ohun tó so mọ́ orí pátápátá ni à ń gbéyẹ̀wò àlejò mi pàtàkì tó ń bá wa tú ìfun ọ̀rọ̀ yìí àwọn náà ni olóyè olówó àgbà ṣọlá gbadé pópóọlá àwọn ni president international council for Ifa religion wọ́n ti wá sórí ètò yìí rí ṣùgbọ́n lè ohun tí à ń sọ̀rọ̀ ń pa orí ni gbogbo ọ̀rọ̀ náà dálé wọ́n ti bá wa ń tu ìfun ẹ̀ désàlẹ̀ sà ẹ káàbọ̀ padà sí orí ètò yìí sà ìbéèrè tí a tún wá ní nísìnyí olóòtú ẹ jọ ẹ bá wa tí nọ́mbà tí wọ́n lè pè wá sí ẹ jẹ́ kó gun orí àtẹ torí àwọn èèyàn ti sọ pé wọ́n fẹ́ pè wọ́n fẹ́ pè wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ nọ́mbà tán lè pè wá sí ẹ jẹ́ kó gun orí àtẹ tó bá ti ń pè wá ibi láti dáhùn ẹ ṣe púpọ̀ <laughs> lórí ọ̀rọ̀ kó tó di páwọn ìbẹ̀rẹ̀ sí pè wá téèyàn bá téèyàn bá ti tó ti mọ èèwọ̀ ẹ̀ tó bá di wípé bóyá jẹ́ n fún yín lápẹẹrẹ kan bóyá wọ́n sọ wípé aṣọ pupa ni kò yẹ kẹ́ni yẹn máa wọ̀ tàbí wípé bóyá òkùnkùn ni ò yẹ kó máa ṣe ṣùgbọ́n ẹni tó ní kó máa wọ̀ aṣọ pupa yìí ibi iṣẹ́ bóyá waitress ni ní hotel tàbí àwọn tó ń wà ní ẹ̀ tí ń jẹ́ ti gbàgbé àwọn ẹ̀ tó ń wà nínú plane air hostess aṣọ pupa náà dẹ̀ ni kó máa wọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni aṣọ pupa náà dẹ̀ ni kó máa wọ̀ yìí tàbí bóyá wọ́n ní kó máa ní òkùnkùn ṣùgbọ́n bí a ṣe ọdẹ ló ń ṣe níbi ibi tó máa farapamọ́ sí ibi dúdú ni mo á kàn fẹ́ bèèrè ni wípé ṣé kí ni yóò ṣẹlẹ̀ tí irú téèyàn bá bá rẹ̀ ní irú nǹkan bá tẹ́ pé nílé kò ní í ṣe o tó bá ní kó máa wọṣọ pa kò wọṣọ pa o kò wà lóòkùn náà lé ṣùgbọ́n ibi àtijẹ àtimu ni kíní tí wàá ń yọjú ẹ ṣé mo dúpẹ́ sẹ́rí ẹni tán sọ pé kó máa wọ aṣọ pupa tó bẹ́ẹ̀ jẹ́ pé aṣọ pupa ni wọ́n ń wọ̀ ń bẹ́ àwọ̀ funfun sísàlẹ̀ àwọ̀ hmm. pupa lé lórí ni eléyìí tó máa máa kan ara ẹ̀ gangan hmm. funfun ni ó dẹ̀ ti yé Ifá ṣẹ́rí tẹ́ bá wo nínú Ifá Òtúrá Gàsà ó ní ègbè ọ̀rọ̀ àwọ̀ ojúgbe adébáwọ̀ ojúgbe tó ń lọ dápọ̀ ẹ̀bá ọ̀nà Ifá ní tó bá pe nǹkan léèwọ̀ èèyàn ṣùgbọ́n tí nǹkan yẹn bá mú ẹ̀mí dání onítọ̀hún kó jẹ nǹkan ìwọ̀ yẹn kò ní ṣe ní nǹkan kan hmm. tó bá ti jẹ́ pé ó mú ẹ̀mí ẹ̀ dání kò jẹ́ kò ní ṣe kò ní ṣe ní láburú ohun tó wá kù ni pé tó bá ti ń fi iṣu síná kó máa fojú wọ̀bẹ kó máa wo iṣẹ́ míì wo lòun lè ṣe tí ò ní jẹ́ wípé nǹkan ìwọ̀ yẹn ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo àwa tí àwa oúnjẹ òjọ wa lọ tábàtẹ̀jẹ́ yà hostel tó jẹ́ pé aṣọ pupa airline kan nìyẹn àárí airline míì tí ò ní já aláṣọ pupa ìyẹn ni kó máa fi ojú wò bẹ́ẹ̀ lásìkò yẹn tó ti jẹ́ pé bí apá wọn á jù sí títì ní òtútù ó máa dáa ó máa ṣe yẹn lọ ná ó máa fojú wá ìmí ẹ̀ ń tọ́dẹ̀ ní bóyá ṣé ọdẹ ló ń ṣe ó gbọ́dọ̀ máa wà ní òkùnkùn kì í ṣe gbogbo ṣé ọdẹ ló ń wà ní òkùnkùn èmi tí mò ń sọ̀rọ̀ criminologist ni mí yàtọ̀ sí pé mo hmm. jẹ́ onífá àwọn iṣẹ́ mi wà tó yẹ pé internet security wà ń bẹ aerial security wà ń bẹ aviation security wà ń bẹ gbogbo àwọn nǹkan mi tó yẹ pé kò dìgbà téèyàn bá ṣẹ̀ṣẹ̀ wà ní òkùnkùn kó tó lè ṣe ó wà ìyẹn ló dẹ́kun tó máa ronú sí um, nǹkan téèyàn ò bá nílé sìn ifá ò ní gbé fún àwa ló kù sí lọ́wọ́ nǹkan kan tẹ́mi mọ̀ níbi ọ̀rọ̀ àwa ẹ̀dá ni pé tí ọ̀nà kan bá dí ọ̀nà mọ́kàndínlọ́gọ́rùn-ún míì ti ṣí sílẹ̀ ṣùgbọ́n ẹyọ kan tó dí yẹn la máa máa lọ lẹ́rí mọ́ wípé àfi ká ṣí ọ̀nà yẹn ti pa gbogbo ọ̀nà tó dẹ̀kù ni ẹlẹ́dàá ẹ̀ ti ṣí sílẹ̀ tí ò rí iye o ìyẹn ló fà tó fi jẹ́ pé tí ọ̀nà kan bá fi dí tó jẹ́ ń pa ti èèwọ̀ bẹ́lẹ́bẹ́ẹ́ sọ̀rọ̀ àfọ̀nà mi hàn tí wàá dẹ̀ ṣe tó dẹ̀ máa dùn bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ehm, tó mo tún ní ìbéèrè mi ṣùgbọ́n kan tó béèrè béèrè mo kàn fẹ́ jẹ́ ká mọ̀ ní wípé ehm, ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá láti ilé a máa tó fi nọ́mbà kan sórí ẹ̀rọ nísìnyí tí a fi pè so ẹ jọ ti tẹ ti rí nọ́mbà yẹn ẹ lè pè wọlé so uh, hold on. Um, ẹ béèrè béèrè kan lẹ́ẹ̀kan ẹ ní àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì àbáwa tá a jẹ́ mùsùlùmí ṣáà lè bọ́rí. bẹ́ẹ̀ ṣe rí ẹ̀sìn Mm. àwa fúnra ara wa la ṣe àgbélẹ̀rọ ẹ̀ fúnra wa o. Mm, mm, nígbà tí wọ́n bí ọmọ kalẹ̀ lénìí ṣé kiri yóò lọ́mọ yẹn ni àbí mùsùlùmí àbò nífà kò jẹ́ kankan nínú ẹ̀ ohun táwọn òbí bá fi tọ́ olóbàdì bẹ́ẹ̀ ọmọ yẹn ní n tá ní spirituality spirituality ẹ̀ ló dẹ̀ ń sọ̀rọ̀ nípa orí bíbọ òun ló ń sọ̀rọ̀ nípa ìpọ̀rí òun ló ń sọ̀rọ̀ nípa orí inú kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn n tó kù ní pé kéèyàn fọ́lò spirituality ẹ̀ kó lè fi rí ọ̀nà yọ ẹlòmíràn tó yẹ pé orí nìkan ni problem wọn bí pípa ti sọ ni wọn so ìyẹn ni ó ní òtúrúpọ̀ yẹn ń kútu abamba yẹn ń kútu a kì í fẹ́ bí èkìtì bí èkìtì kù dídì ìgbà adíwá fún aláyèké alásòkan tẹ̀yìn wọ́n ràn èyí tó rí ń bá a jà bí odun inú omi mo bá orí lẹ́jọ́ orí rò ó jàre ẹ bá mi ṣìpẹ̀ forí forí mi ló jàre lẹ́jọ́ ìyẹn ti fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ rí yẹn orí wọn ló ń dà wọ́n láàmú kì í ṣe nǹkan mi ẹ̀ẹ́dẹ̀rẹ́ tó fánà máa ń sọ orí ẹ̀ ló ń dẹ̀ láàmú àwọn bàbá wa náà dẹ̀ ń sọ ohun tó kù ni pé kéèyàn lọ wá ọ̀nà àti àtúnṣe sí orí ẹ̀ gbogbo nǹkan abá sí dùn á dàbí ẹ̀ ń pò nìkan ló gbọ́n gbogbo àwọn tó kù gọ̀ọ́ nígbà tó bá ti lè mójútó ọ̀rọ̀ orí ẹ̀ torí ẹ̀ ti wà lẹ́yìn ẹ̀ ṣé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan tí alignment orí ẹ̀ tó ti set kò sí nǹkan tó lè fọ hmm. ẹ̀ má dùn kò sì jẹ́ ni. ẹ ṣé mo dúpẹ́ o ṣé òun lẹ gbọ́ yẹn nípa wípé bẹ́ẹ̀ bá jẹ́ kristẹni bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí àgbélẹ̀rọ lásán ni ìyẹn ò ní pé kẹ́ ẹ má tẹ ẹ́ ìyẹn eh, ò ní pé kẹ má tẹfà ìyẹn ò dẹ̀ ní pé kẹ má bọ orí yín eh, àwọn oníjà láti ẹ̀ máa ń sọ wọ́n á pé ìgbàgbọ́ ò pé a máa ṣọdẹ ìgbàgbọ́ ò pé a máa ṣọdẹ bàbá ti ṣọ́ọ̀ṣì dé àgbébọn ọdẹ ìgbàgbọ́ ò pé a máa ṣọdẹ wọ́n ní ìmọ̀lẹ́ ò pé a máa pẹran ìmọ̀lẹ́ ò ní a máa pẹran bàbá kásù bá àtàn kàwé ràn lọ ìmọ̀le ò pé ká máa pẹ̀rùn ìyẹn kò ju kò ju bẹ́ẹ̀ hmm, bẹ́ẹ̀ ni o kò bẹ́ẹ̀ lọ ah, ok wọ́n tẹ̀ tí ń pè wá sórí ètò ẹ káalẹ́ o ṣé ń gbọ́ mi. àgbọ̀rí mo wọlé o bàbá. yes sir ẹ káalẹ́ ṣàlàfíà lẹ́wà. àdúpẹ́ o akéwì lórúkọ mi láti Germany o. láti Germany wọ́n ń gbọ́ yín. ẹ ṣé ó pọ́ sípò kí èèyàn wà ní outside Nàìjíríà for example kí ọ̀dẹ̀ ṣe fásitọ̀ ní Nàìjíríà tó pọ́ sípò bí wọ́n ṣe náà lè bọ́ ní fún ìyàn léèyàn bá ti bẹ̀ léèyàn lè ṣe fásitọ̀ láì jẹ́ ìyàn lè ṣe fún ìyàn. wọ́n ń gbọ́ yín. ìbéèrè mi nìyẹn. ẹnì ṣe lè ń gbọ́ sà. Hmm. mo gbọ́ wọ́n lè ṣe fa fún yàn ṣùgbọ́n èèyàn ò lè tẹ fa ní láì jẹ́ pé èèyàn wà ń bẹ̀. nítorí pé ẹ má gbàgbọ́ pa máa ń sọ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní onítọ̀hún ló máa kó ikin yẹn dá fúnra ara ẹ̀ ló máa sọ odù tó bí. Hmm, bẹ́ẹ̀ni. torí pé kò lè rí yẹn ṣe kò ṣeé tẹ̀ kò ṣeé ṣe kò ṣeé dọ́gbọ́n sí. Hmm. àfi kí onítọ̀hún kó ṣe é fúnra ara ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé onítọ̀hún gbọ́dọ̀ wà ń bẹ̀ nígbà wọ́n bá ń tẹ ifá ẹ̀ fún torí àwọn nǹkan téèyàn máa ṣe ń bẹ̀ ó pọ̀ púpọ̀ kì í ṣe ń tà lè sọ lórí afẹ́fẹ́ báyìí bẹ́ẹ̀ni onítọ̀hún gbọ́dọ̀ wà ń bẹ̀ láti máa ṣe é bẹ́ẹ̀ni torí wípé wọ́n máa pe ẹlẹ́dàá onítọ̀hún tó máa rọ̀ kó tó di kó máa bẹ̀rẹ̀ sí kó ìkíni ẹ̀dá fúnra ẹ̀ kò ṣeé ṣe tí onítọ̀hún ò bá sí ní ìtòsí ibẹ̀ torí àwọn nǹkan tó máa ṣe ń bẹ̀ ó pọ̀ tó rẹ̀ kó gbọ́dọ̀ wà ń bẹ̀ tó ìyẹn ni ìyàtọ̀ tó wà nínú gbogbo yòókù gbọ́dọ̀ wà níbẹ̀. Hmm. ẹ ṣe púpọ̀ eh, ìbéèrè kan wà níbí tí ẹnìkan <laughs> fi ránṣẹ́ wọ́n ní pé ẹni tí òtúrá méjì bá bí ní igbódù wípé ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣó gbọ́dọ̀ máa kírun ṣó gbọ́dọ̀ wẹ̀wọ́ ń ká. ṣe rí àwọn bàbá wa kan wọ́n máa ń sọ wípé onítọ̀hún ó gbọ́dọ̀ kírun kò síbi tífà ti sọ yẹn o hmm. nítorí wípé òtúrá méjì àwọn ará Mali tí wọ́n kọ́kọ́ wá sí ilẹ̀ Yorùbá tí wọ́n mú ẹ̀sìn wá àwọn ni wọ́n dáfá ni wọ́n dá òtúrá méjì fún ìyẹn ti hmm. dífá fún wípé òtúrá méjì ti wà kí wọ́n tó dé. ó hmm. nípa pé kí pé kí wọ́n pé onítọ̀ ń gbọ́dọ̀ lọ wẹ̀wò ká rárá nǹkan tó sọ nǹkan tó jẹ́ kí àwọn yẹn kí wọ́n fi rí ètò ṣe nìyẹn nígbà tí wọ́n débi torí pé àwọn náà dáfá ni wọ́n dẹ̀ rúbọ wọ́n fi lérò lẹ́yìn kò sọ wípé nítorí náà onítọ̀ ń gbọ́dọ̀ lọ bẹ̀rẹ̀ sí kírun rárá fáyọ̀ sọ bẹ́ẹ̀ hmm. nítorí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn wa ẹ má gbàgbé wípé ó ní ṣe dáhùn pé nǹkan tá à ń sọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn religion nìyẹn àwọn bàbá wa spirituality ni wọ́n dì mú ṣùgbọ́n religion tí wọ́n rí lọ́wọ́ àwọn yẹn òun ló mú wọn tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé àyè láwọn babaláwo míì tó yẹ pé àwọn àfáà ló ń sọ ọmọ wọn lórúkọ o hmm. nítorí pé kíni nítorí pé wọn ò gbìyànjú kí wọ́n jókòó kí wọ́n wo báwo ni àwọn èèyàn tiwa ṣe ń ṣe gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní babaláwo lè ní profession wọn ni nǹkan tó fi ń jẹun ni kì í ṣe ẹ̀sìn wọn àwọn tó jẹ́ ẹ̀sìn wọn gangan wọn ò jẹ́ sọ fún yín pé ká ẹ lọ kírun hmm. èmi náà pé kò sọ́nà ń bẹ̀ kò rí bẹ́ẹ̀ ní gbogbo nǹkan tí Ifá ń sọ níbẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ nǹkan tí Ifá ń sọ ni wípé ìwọ fún ara ẹ kó o di òpó ẹ̀sìn Ifá ẹ̀ mú nǹkan tó sọ hmm. nìyẹn kò sọ wípé kéèyàn lọ kírun sọ bẹ́ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ káalẹ́ tó wà lórí ìlà ṣàlàáfíà làwà. ẹ káalẹ́ sá. yes sir àwọn nìyẹn. mo fẹ́ béèrè náà lọ́dí ni olùdókòwò yẹn ti béèrè tó tọ́ ti ṣàlàyé tó ẹ má jẹ́ àkókò yìí kí gbogbo ẹ̀ ti yé mi ẹ ṣe lọ. <laughs> ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. mi ò gbọ́ wọn yẹn dáadáa mi ò gbọ́ ìgbà yẹn dáadáa. wọ́n ní nǹkan táwọn fẹ́ kẹ́ ẹ ṣàlàyé òun náà lẹ ti ṣàlàyé nísìnyí yẹn òun lẹ ṣe ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ báyìí pé ìkẹta àwọn fẹ́ kẹ́ ẹ ṣàlàyé mo tó ń táìpù kinní yẹn náà ni wọ́n sọ <laughs> ọ̀rọ̀ náà lọ ti ṣàlàyé yìí tọ́ òtúrá méjì mo rò pé nítorí epo sọ̀hún pa ìmọ̀le ni ó ní wútùwútù yá kí wútùwútù yá ń délé ká súré kọ́tàpínrá ká fẹ̀wò àlárè fọkọ àmódi eléke ẹyẹ ìmọ̀le bó bá ṣí lórí ọ̀pọ̀tọ́ abalẹ̀ orí òrombó a máa fi gbogbo ara eh, kéwu eléwú kiri adébá fún Ọ̀rúnmìlà nígbà tó sunkún pé òun ò rọ́mọ bí ìgbà tí ó bí ó bí gánbí ó bí kádìtù ó bí dáwódù tí ṣàbíkẹ́yìn wọn léńjẹ léńjẹ ìwé eré mẹ́ta làwa ń wá o àwa ń wá owó àwa ń wá ọmọ àwa ń wá àtúbọ̀tán ayé mo rò pé ibi tí <laughs> eh, ọ̀rọ̀ yìí ti wá nìyẹn tó fi rò pé bóyá wọ́n ní pé tán tó bá tí òtúnrán méjì bá ti bí báyìí o wípé bóyá kó lọ kírun òun náà lọ sọ pé àwọn fẹ́ pé wọ́n dẹ̀ ní pé ọ̀rọ̀ náà ti pé àwọn ó ti yé àwọn. ṣe pé kéèyàn lọ kírun ṣùgbọ́n kó nítọ̀hún di òpó ẹ̀sìn ẹ̀ mú dáadáa. ẹ tó bá yẹ pé onímọ̀lẹ́wà lẹ́nu yẹn ń kọ́ kó di òpó ẹ̀sìn ẹ̀ ṣe rí ifá ò sọ pé kéèyàn kó nínú ẹ̀sìn ẹ̀ tó ń ṣe kó wá join mi nǹkan tí fáwọn sọ ni pé kó o ti ẹ̀sìn yẹn dáadáa ju ti tẹ́lẹ̀ lọ you are going to become a better person. ok bó bá jẹ́ christian you are going to become a better christian tó bá jẹ́ muslim yẹn you are going to become a better muslim tó bá dẹ̀ gbé oníṣẹ̀ṣe yẹn then you are going to become a better oníṣẹ̀ṣe nǹkan sọ nìyẹn torí a fún ẹ lọ́nà tó fi máa dáa ju tàná lọ gbogbo ní tí fáwà fún nìyẹn ntífà fún ni pé ọ̀la gbọ́dọ̀ da jìnnì lọ gbogbo ntífà fún nìyẹn. Hmm. ẹ ṣé mo dúpẹ́ à ń retí ìpè ṣùgbọ́n ìbéèrè kan náà wà níbi pé bí bàbá tàbí ìyá bá ń bọ orí ṣé ó lè ran ọmọ wọn. Hmm, ṣe rí kálukú wa ló ní orí tiẹ̀ o ohun tẹ́yìn ń béèrè fún lọ́dọ̀ orí ó yàtọ̀ sí nǹkan tí ọmọ ń béèrè fún ó yàtọ̀ sí nǹkan tí ìyàwó ń béèrè fún ó yàtọ̀ sí nǹkan tí àwọn yòókù ń béèrè fún o kálukú máa béèrè fún orí ẹ̀ bí nǹkan kan ṣe tẹ́lẹ̀ forí ṣe ni pé tó ẹlẹ́dàá mi bá mi dáàbò bo gbogbo ẹbí mi o má hmm. jẹ́ kí wọ́n rí láburú o kí láburú má ṣe wọ́n o kó má ṣe ìbínú kí láburú má ṣe nìkan wá bá mi kó má lè ṣèbínú ọ̀ lọ́ bá yàn irú yẹn á dáàbò bo gbogbo wọn ṣùgbọ́n ìyẹn ò yọ wípé kó ní kálukú borí ara tiẹ̀ kò yọ sílẹ̀ o hmm. kò yọ sílẹ̀ o kò sì jẹ́ nìyẹn. ẹ ṣé mo fún àǹfààní ẹ̀yin tí ó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa olúwo ṣọlá gbadé púpọ̀ ni wọ́n jẹ́ àlejò wa pàtàkì ní alẹ́ yìí Uh, àwọn ni president Ifa uh, International Council for uh, Ifa Religion uh, uh, ìbéèrè kan ti fẹ́ wọlé báyìí ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. ẹ káalẹ́ ma. yes ma. yes sir. orúkọ tèmi ni ẹ ṣe mú pé láti padà dáadáa. ok ẹnì ṣọlẹ. Um, all right sir. So ò rí ìwé question per se wò daddy I just want to say hello to you my father I don't know if you can still remember me. ok ẹ dárúkọ yín. yíṣẹ́ ló kọ́ mi daddy ẹ bá ń gbọ́ mi daddy yíṣẹ́ ló bá yín sọ̀rọ̀. wọ́n ní pé Yétúndé la àwọn pọ́n bá yín sọ̀rọ̀ láti Canada ṣé Canada lè pé. tó ó oh, Yéjídé ah, wọ́n ní pé Yéjídé ni pé ọmọ yín làwọn jẹ́ láti Nàìjíríà pé ẹ̀mọ̀ pa àwọn ti move sí Canada pé Canada làwọn ti ń pè yín báyìí. Ah, ó dàbí pé olúwo gbọ́ olúwo ṣe ń gbọ́ mi. voice ah, ok wọ́n ní pé Yéjídé lórúkọ àwọn wípé Canada làwọn ti ń pè. ẹ ẹ bá gbọ́ ẹ ṣàlàyé fún mi. ṣẹ́yìn ti ń gbóhùn tèmi ṣá. mo ń gbọ́ yín èmi ń gbọ́ yín dáadáa sí báyìí mo ń gbọ́ yín. Hmm. ẹ ló dáadé iṣẹ́ ìgbọ́ mi ṣé wọ́n ń gbọ́ ṣá. mi ò rò pé wọ́n ń gbọ́ mi ò rò pé wọ́n ń gbọ́ ṣùgbọ́n. voice wọn break ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n sọ gangan. nǹkan tí wọ́n ń sọ ni wípé ọmọ yín làwọn jẹ́ láti Canada mi ò bóyá gbọ́ mi yẹn wípé wípé Yéjídé lórúkọ àwọn pé Nàìjíríà lè rò pé àwọn wà ṣùgbọ́n àwọn ti move sí Canada báyìí. sí Canada ok. Hmm. ẹ ṣàtọ́ fún pé Yéjídé. Hmm. wọ́n ní tí bá sọ fún yín pé Yéjídé. ó ti yé mi ó ti yé mi. látọ̀dọ̀ Mr. Sotunbo. ó ti yé mi ẹ ǹlẹ́ ó ti dá àdúrà yín á gbà inú yín á dùn. Mm. àṣẹ. I don't know, the question of because I believe in him, I trust him so much. Everything he says is just the way it is. People should just take it. Mm. He's, he's, one of one of the best. He's my dad. He has always been. ẹ ṣé o ẹ ṣé o. bẹ́ẹ̀ni gbogbo wa náà ń gbìyànjú à ń gbìyànjú yorùbá yìí náà déédéé ẹ ṣe ẹ ṣe all right hmm. ẹ ṣe púpọ̀ kó tó di pé a tún gba ìpè míì ṣáà ẹ sọ̀rọ̀ ń pa ìwà lẹ́ẹ̀kan ìwà ṣe pàtàkì gan ìtàn Oyèpolú kan wà tí ó sọ ń pa wípé ọmọ kan tán fi ilẹ̀ kékeré lè ń jẹ lè ń jẹ pé àwọn ìwà kan wà tó yẹ pé bẹ́yìn ò tiẹ̀ bí bó bí bó ti bí kára pé tẹ́yìn bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn ọ̀nà àmà dà mo kàn fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ yẹn gba àwọn èèyàn wa níyànjú generally pé àwọn nǹkan ìtorí ìwà ṣe pàtàkì náà ládàá sọ́dọ̀ kan àwọn nǹkan tí lesson tí a lá ní ọ̀rọ̀ oyè polu tàbí any other lesson tẹ́ bá rò pé ẹ lè fi kọ́ wa ẹ ṣeun sáà ṣe rí ibi tí ìwà tó ṣe kókó sí pé ṣe rí gbogbo ń tà ń ṣe gbogbo ètùtù tà ń ṣe ilé ayé ìlú mọ̀ hmm. ṣe rí tẹ́ a bá kú tá a dọ́dọ̀ olódùmarè wọn olódùmarè ò ní béèrè pé ewúrẹ́ mélòó la fi bọ fá hmm. kò ní béèrè pé àgbò mélòó la fi bọ ṣàngó kò tún ní béèrè wípé obì mélòó la pa fórí torí gbogbo wọn yẹn ilé ayé yìí ló mọ̀ ṣùgbọ́n nǹkan tí olódùmarè máa béèrè ni pé èèyàn mélòó ló yẹ kó sunkún tó o dẹ̀ pa lẹ́rìn tó nítorí ti paṣẹ hmm. lẹ́rìn ìwà nìyẹn o. Hmm. torí ẹ̀ lèmi máa ń sọ fún àwọn tó bá súnmọ́ mi wípé gbogbo ń tá a bá ń ṣe láyé yìí tá a jí láàárọ̀ tá a dẹ̀ sùn lálẹ́ tá a rẹ èèyàn mẹ́ta tá a pa lẹ́rìn àbí ẹni tó yẹ kó ń rẹ́rìn tá a fi kún ẹ̀rín ẹ̀ abẹ́ni tó yẹ kó hmm. sunkún tá a nu omijé ẹ̀nù tá a fẹ̀rín sí i abẹ́ni tó hmm. bí ń pa tá a mú ebi yẹn kúrò tá a fó jẹ sí i tá a bá ṣe kankan tílẹ̀ yẹn fi ṣú hmm. ìjọ yẹn ò dúró ìjọ yẹn ò complete àfi ká ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ wọ̀nyẹn kí ọjọ́ yẹn kó lè complete nítorí pé nítorí olódùmarè máa béèrè lọ́wọ́ wa nìyẹn nǹkan kan ṣoṣo tó kan olódùmarè nìyẹn ìyẹn la fi máa ń sọ yí pé kò sí ní tó kan olódùmarè pẹ̀lẹ́sìn tá à ń sìn bẹ́ẹ̀ni. ohun tó kan olódùmarè ní pé májẹ̀mú tá a ṣe pẹ̀lú olódùmarè kò ju wípé a gbọ́dọ̀ fi ilé ayé ìsílẹ̀ dáa ju bá a ti ṣe bá a lọ. Hmm. ǹjẹ́ ṣá a gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ ìwà nìyẹn ìwà ló lè ṣe gbogbo wọ̀nyẹn fún wa tá a bá ti lè gbé tá a lè ṣe ó parí àwọn ìwà bí ìwà tó pé ara wa nìkan la fi ń pa lára tí ò ní ẹlòmíín ṣe olódùmarè á sọ fún ẹ pé ṣé wọ́n tó o fi lè para ẹ lára ìyẹn ló fi jẹ́ pé kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ tiẹ̀ sọ wípé ìgbà ẹnu burúkú bí wọ́n ń ṣe ra wọn léṣe àbó ń pokùn so àbó ń para wọn kò sẹ́nì kankan tó lẹ́tọ̀ọ́ ẹ̀ nítorí pé àwọn adára wa the application tó ló dùn àìkú tó dá wa torí ẹ̀ ló fi jẹ́ pé a ò gbọ́dọ̀ lọ ní ọwọ́ ara wa gbogbo àwọn nǹkan tó lódùmarè fẹ́ mọ̀ nìyẹn o gbogbo tó fẹ́ mọ̀ nìyẹn ìbá nǹkan tí Olódùmarè béèrè lọ́wọ́ wa nìyẹn ẹni pé àwọn ẹlòmíì bá débi wọn á ní ìwà lẹ̀sìn hmm. gbogbo nǹkan yòókù kiri yóò ní mí mùsùlùmí ní mí onífà ní mí kò kán lọ́rùn kò kán lódùmarè rárá àjojúmọ́ ni mò ń rúbọ ọ̀rọ̀ ọ̀run yóò lè jẹ́ kí n má rúbọ yóò lè jẹ́ kí n má kí n má gbẹbọ ìyá kàtà kò kán lọ́rùn ara wa la fi improve nǹkan kan ojú tó kán lọ́rùn ni pé rúbùwà wo la tó múlé ayé ìdòjú bá a ṣe bá lọ ìyẹn ló kan lọ́hùn ìyẹn ló fi jẹ́ pé ibi tí kókó ń ta torí ẹ̀ wá sílé ayé ibi tó wà nìyẹn o hmm. gbogbo nígbà yẹn ilé mẹ́jọ ni mo kọ́ mọ́tò méjìlá ni mo ra asán bá ń sá ní gbogbo ẹ̀kú kan lọ́hùn ibi tó ti kan lọ́hùn ni pé ṣé kì í ṣe wípé àgbà lọ́wọ́ mẹ́rì ló fi rí hmm. nǹkan báwọn yẹn ṣé kì í ṣe pé oyin àwọn èèyàn kan jẹ ṣé kì í ṣe pé o pa àwọn èèyàn kan lẹ́kún láti fi rí gbogbo nǹkan wọ̀nyẹn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ onítàn wá jìyà rẹ̀ mọ́tò bá rí lọ́nà tó tọ́ kò kan lọ́hùn torí pé n tó ṣe kókó ni pé ò ní mú kankan lọ ń bẹ̀. Hmm. ìyẹn ni ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa ṣe nǹkan tí olódùmarè fẹ́ ìwà nìkan náà dẹ̀ ni ìwà nìkan ló ṣòro orí òní burú títí ká fi dálẹ̀ ẹ̀fẹ̀ ìwà nìkan ló hmm. ṣòro tí wàá lọ dé hmm. nínú gbogbo ẹ̀ àǹtá bàdẹ̀ ti lè ṣe ó parí ìbàdẹ̀ tí wọ́n á sọ fún wa pé ká má ṣọ̀kan jù ká má ṣèkí nítorí pé tá a bá ti ṣe kékeré ni ìyókù Eh, ìdí àtàgò ó ní tó bá wọn ní ẹ̀wé àdó ẹ̀rọ ni mo he o tó lò ní mòró ẹ̀rọ ni mo he àtọ́bá hmm. jayé ẹ̀rọ ni mo he o sẹ́kùn dẹ̀rín ẹ̀rọ ni mo he ẹni ó kánjú à ló ṣòro ẹ̀rọ ni mo he tó o bá ti kánjú à jú à máa ń kán fún yàn ni. tó o bá hmm. dárúkọ kí ni èso kan igi kan wà nínú ọgbà ìtẹ́rọ̀ tí wọ́n ń pè ní júà ẹni tó bá kan òun là ń pè lọ́kàn júà nílé ayé ń bíbà yìí ó máa ń kán fún yàn ni ẹni tó bá kán fún tó ń tọ̀ ń bá mu tó bá jẹ́ ó máa dùn fún ni torí ẹ̀ sùúrù ká má kọjá àyè wa ká má ṣe lára gbogbo tó bá ti jẹ́ pé láburú ká má ṣe tá a bá ti ṣe ó parí ifá tún sọ débi pé tí a bá ṣe olódùmarè ní ká sì règún fún un pé gbogbo hmm. tí o sọ pé ká má ṣe òun là ṣe yìí tèmi gbọ́dọ̀ dáa ni pẹ̀lú ògbó ọlọ́run ti wá láti dáa ni. táwọn bá ti lè sìrègùn fọlọ́run olódùmarè àṣe fún wa torí pé olódùmarè sọ fún rẹ̀ ni tẹ bá wo inú ọ̀ṣẹ́ múlẹ̀ ọ̀ṣẹ́ lọ́tún ìwòrì ló sì ó ní ọ̀ṣẹ́ lóúnjẹ lóúnjẹ lóúnjẹ lóúnjẹ ìwòrì lóúnjẹ lóúnjẹ lóúnjẹ adíbá fún ọmọkùnrin pupa gbòòrò òkè àpà èyí tí wọ́n ń fẹjọ́ ẹ̀ wé ó ní ifá ìwo mo ṣe tí mo fi gbòdì wọn èmi ò pé kólówó Ilé Ifẹ̀ o má mà ní sábà kó sì règún nìyẹn ifá ìwo hmm. mo ṣe tí mo fi gbóbi wọn èmi ò pé ká boyún ilé ìfẹ́ ó má má bí ifá ìwo mo ṣe tí mo fi gbóbi wọn èmi ò pé kọkùnrin ilé ìfẹ́ ó má yè ifá ìwo mo ṣe tí mo fi gbóbi wọn ẹnìkan ò sọ̀rọ̀ fún mi kí n relé lọ wí póun òṣòfowó ló sọ yẹn ifá ìwo mo ṣe tí mo fi gbóbi wọn ó ní láláì ní kíníkíní ọmọdé láláì ní ràdọ̀ àgbàlagbà ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ló wọ́n fi rójú ẹni tí ń ṣe òun ẹ̀sọ̀ ẹ̀sọ̀ so ó ti hàn wípé tá a bá ti ṣe ní tífáníkà ṣe tá a wà dáadáa kékeré nìyókù tí ò bá tètè rí bá ti fẹ́ síre gún fún ẹlẹ́dàá hmm. ẹlẹ́dàá yẹn á gbọ́ á gbà á dẹ́ pàṣẹ sí pọtífà ń sọ nìyẹn. Hmm. ẹ ṣé mo dúpẹ́ o eh, a máa rí yín bá o ẹ ṣé púpọ̀ púpọ̀ fún eh, àwọn ọkọ tẹ́tí yànnà wọ̀nyí ehm, ẹnìkan béèrè nọ́mbà yín níbí báyìí mi bóyá bóyá nǹkan tẹ́ fẹ́ sọ níbẹ̀ lè sọ nọ́mbà yín ń bèrè nọ́mbà ah, Hello, ẹnìkan ṣé ẹnìkan wà lórí làbí. Ah, ẹ má mà bínú o bẹ́ẹ̀ni ó yẹ ẹnì ṣọlẹ̀. zero eight zero no no ẹ̀yin kọ́ ẹ jẹ́ kí ẹnìkan béèrè question lọ́wọ́ yín ah, ẹ jẹ́ kí ẹnìyẹn béèrè question tán ó yẹ ẹnì ṣọlẹ̀. bẹ́ẹ̀ni ó yá. ẹ máa bẹ̀rẹ̀ question yín lọ báyìí. bẹ́ẹ̀ ni mà ẹ má bínú. yes ma. Um, ẹ kúrọ̀ lẹ̀ sá. ẹ kúrọ̀ lẹ̀. ẹ jọ mí mọ̀ bóyá ẹ lè ṣe kíní fún wa àwọn odò ifá kọ̀ọ̀kan kí ẹ bá wa ohun tí èèyàn lè fi bọ ifá kọ̀ọ̀kan. bóyá ẹ bá bá wa kọ̀ wọ́n fi ṣe àwùjọ lórí bíi tó dàbí irú àwọn tí wọ́n ń mọ òkè àwọn tó wà ní ààbò. ok ṣé ẹ gbọ́ ìbéèrè wọn sà. mi ò gbọ́ dáadáa. ok ẹ jẹ́ kí n repeat ìbéèrè wọn ìbéèrè wọn ni wípé odù tó bí oníkálukú tó bíyàn wípé tán fi máa mọ torí ká fi máa mọ èèwọ̀ ẹ̀ eh, kí nìkan tó yẹ kó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé báwo la ṣé ìwé kan wà tí wọ́n lè rà torí èmi náà ìbéèrè tó ṣe pàtàkì ni o ìgbà míì máa fẹ́ wo íńtánẹ́ẹ̀tì máa wo pé bàbà bàbà bàbà ọ̀sán lọ́yàn kìíní kan èèyàn fẹ́ wá odù tó odù yẹn so èèyàn fẹ́ wá pé kí ni èèwọ̀ ẹ̀ kí ni so ṣé ìwé kan wà tó jẹ́ pé èèyàn ti mọ eh, èèwọ̀ kìíní yìí àti nǹkan tó yẹ kó máa ṣe kẹsẹ̀ tó dáhùn ìbéèrè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ní tó bá jẹ́ pé YouTube àwọn tó kọ nǹkan jù lórí ifá lórí YouTube Brazil ni èdè Portuguese náà fi kọ́ ó ṣe wàhálà ní pé tí n bá lọ bẹ̀ tí n bá ti Google ẹ̀ mi ò tiẹ̀ lè rí kà sà ó yá ṣé báwo náà ṣe fẹ́ gẹ̀ẹ́tì ìwé tó bá ṣé ìwé wà tó máa sọ olùtò bí oníkálùkù àti èèwọ̀ ẹ̀ àti nǹkan tó yẹ kán ṣe ẹ ṣe sà. ẹ ṣeun ṣe rí nígbà kan mo ti ń kọ ìwé yẹn lọ mo ti kọ ojú odù ojú odù tí mo dẹ̀ kọ yẹn ẹsẹ̀ kọ̀ọ̀kan àwọn odù wọn yẹn ẹsẹ̀ méjìlélọ́gbọ̀n ni mo fi sí kọ̀ọ̀kan níbẹ̀ hmm. mo dẹ̀ tún kọ àpólà ogbè náà mo tún mo tún gbìyànjú díẹ̀ láti tún fi àwọn nǹkan wọ́n wọ̀nyẹn sí ṣùgbọ́n nígbà tó yá mo wá rí i wípé eléyìí tá à ń ṣe yìí ò lè ran àwọn èèyàn lọ́wọ́ ṣe rí ifá ìbà òun àṣẹ nífá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìwé mi yẹn àti hmm. àwọn tí wọ́n ti ẹ̀ fẹ́ràn Pópóọlá àti àwọn tí ò fẹ́ràn Pópóọlá ló ní lọ́wọ́ òun ni wọ́n fi ń pera wọn ní babaláwo lémi bẹ́ẹ̀ dẹ̀ ọlọ́run fárí ìbà àtàṣẹ nífá ohun tó mú wa tá a fi stop ẹ̀ nìyẹn torí pé wọ́n á fìyẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà ni hmm. ṣe rí tí èmi bá jẹ́ ìjòògbè tẹ́yìn náà jẹ́ ìjòògbè sìsá wa tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan táwọn náà jẹ́jì ogbè tó yẹ pé gbogbo àwọn tó ń gbọ́ wa ìtàn bá pé ọgọ́rùn-ún tó jẹ́ òjì ogbè mẹ́sẹ̀gì tí kálukú wa dé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. I see. ṣùgbọ́n tó bá jẹ́ wípé nítorí pé wọ́n ti rí ìwé kan tí gbogbo ọ̀la kan tó sọ̀rọ̀ èjì ogbè síbẹ̀ táwa ń lò fún gbogbo àwọn èèyàn wọn á máa ṣìyàn lọ́nà ni o. Hmm. n ta wá wò ní pé à ń kọ ìwé yẹn lọ́wọ́ nísìnyí ìwé tá a máa kọ tó máa dàbí only book ti hmm. bí a ṣe ní bíbélì bá a ti ṣe ní quran ta ní sanskrit káwa náà wà ní tìfa àwọn èèyàn lè wò ó nǹkan tá a ṣe níbi ìwé ẹ̀ ni pé tí ẹnìkan bá jẹ́ ọmọ èjì ogbè á rí i tó bá òun lára mu níbẹ̀ ṣùgbọ́n nǹkan tá a ń gbìyànjú láti sá fún ni pé a ò ní fi àwọn ẹbọ tí wọ́n máa rú à ní kú hmm. síbẹ̀ torí tá a bá kú hmm. síbẹ̀ ó ti dìwé babaláwo nìyẹn kì í ṣèwé ẹlẹ́sìn wọn ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kọ́ bí wọ́n ti ṣe ń ṣe ètùtù bọ́n ti ṣe ń ru ẹbọ wọ̀nyẹn kó wá sí sẹ́mínárì ifá torí pé ìbà àtàṣe ni ifá àwọn èèyàn jókòó báyìí wọ́n á máa kọ́ wọn mo rí àwọn ẹ̀wò àbá mo ti rí oríṣiríṣi àrà mẹ́rin rí táwọn èèyàn tún máa bi mí ìwé ẹ̀ táwọn ń lò yẹn wọ́n jí ni o wọ́n jí ìwé tá à ń sọ yìí ni o hmm. ìwé ẹ̀ táwọn ń lò yẹn ó dárúkọ pé wọ́n máa rúbọ kan bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe ń rúbọ yẹn náà hmm. ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Hmm. torí pé wọn ò kẹ́kọ̀ọ́ ẹ̀ wọn ọ̀kọ́ bí wọ́n ti ṣe ṣe á gbọ́dọ̀ kọ́ntínú láti máa fi kún wàhálà àyàn kásọpá bàtà bàlá fẹ́ tún ayé èèyàn ṣe dépà àlà tó ń fi kún wàhálà ẹ̀ ṣùgbọ́n bàbá bá gbé ìwé jáde tó sọ̀rọ̀ nípa béèyàn ṣe ń gbé gbogbo ìgbésẹ̀ wọ̀nyẹn tó rẹ̀ pé a ní àwọn èèyàn tá a yàn tí wọ́n kọ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n ti ṣe ń gbé ìgbésẹ̀ yẹn ó ti yàtọ̀ ṣùgbọ́n kálukú ló máa mọ ní ìmọ̀ báyìí ni ìgbésí ayé òun ṣe máa lọ kódà èèyàn lè lọ bá babaláwo pé mo rí nínú ìwé báyìí báyìí wípé nǹkan báyìí ni mo máa dì wọ́n dẹ̀ ní kí n rúbọ ẹ ṣe bá mi wò irú ẹbọ wo ló yẹ kí n rú ń bẹ kó dẹ̀ lọ bá babaláwo ẹni babaláwo tó bá wò kó dẹ̀ bá wọn ṣe ó sàn ju wípé ká kọ nǹkan kan síbẹ̀ kí ẹni tí wọ́n lọ bá kó má mọ bọ́ ṣe ń ṣe hmm. ó kàn máa borí àwọn èèyàn jẹ́ kó rò pé òun tó ṣe hmm. anybody tí ó bá mọ odù tó bí òun kí wọ́n pe àwọn babaláwo tó mọ̀ ń pa ẹ̀ kí wọ́n sọ fún wọn ojú báyìí ló bí mi wọ́n á sọ nǹkan tó máa ṣe fún wọn. torí pé pẹ̀lú gbogbo bá a ti ń sọ yìí àwọn babaláwo wà o àwọn bàbá àwọn bàbá Ifá wọn wà tí wọ́n á dẹ̀ ṣàlàyé fún wọn pé báyìí ni kẹ̀ṣẹ̀ rí báyìí ni kẹ̀ṣẹ̀ rí ó tán ìyẹn sàn ju wípé kákànkàn kankan jáde kádẹ̀ fi àwọn odùnfà tí wọ́n máa ṣe kádẹ̀ sọ ẹbọ tán máa rú káwọn èèyàn máa gbé gbági ohun tí wọn ò mọ̀ ń pa ẹ̀kọ́ ìjọba wọn mọ̀ ìyẹn ni tá à ń sá fún torí mo ráwọn èèyàn níjọkan ẹnìkan wá sílé ọ̀dọ̀ mi ó wá tẹ̀fá adẹ̀tẹ̀fá fún láti ìlú èbó ló ti wá adẹ̀tẹ̀fá fún tán ó dẹ̀ ní kí n jọ kí n yáhùn fóònù mi nígbà tó ń lọ sílùú òyìnbó mo dẹ̀ gbé fóònù mi fún ó dẹ̀ ń pe àwọn ẹ̀hẹ́n organizer àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn sílẹ̀ òun bọ̀ àtẹ̀fá fún wọn mo ní ah. òun lọ tẹ̀fá fáwọn èèyàn òun ẹ̀wọ́ tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀fá rẹ̀ ah, ó ní sẹ́bọ̀n ti ní bẹ́ẹ̀ ti ṣe ṣe òun lọ òun lọ ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ ní bó ṣe máa ṣe tòun nìyẹn tó mo fẹ́ kẹ́ worú yẹn wò kí ló mọ̀ tí wọ́n ń ṣe báwo ló mọ̀ tí wọ́n ṣe kó gbogbo ẹ̀ jọ lọ àwọn nǹkan téèyàn ń sá fún nìyẹn ṣẹ́ni too much hmm. information nígbà míì wàhálà ló máa ń dálẹ̀ hmm. ṣùgbọ́n a fẹ́ ṣe lọ́nà tó jẹ́ pé àwọn èèyàn á rí i wípé ìwọ tó jẹ́ ọmọ òtúrá méjì o èrè tó yẹ kó rìn rèé o á ti rí níbẹ̀ á dẹ̀ mọ̀ á dẹ̀ lọ bá àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ á lọ bá wọn ṣé ẹ mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn tó ń gbé bíbélì kiri ni wòlíì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní nǹkan tí wọ́n lè kà láti fi tún ìgbésí ayé ara wọn ṣe bá a ṣe fẹ́ ṣe tiwa yẹn náà nìyẹn. Hmm. ẹni tó bá dẹ̀ jẹ́ wípé ó fẹ́ lo ọ̀nà míì láti fi kiri á lọ rí wòlíì lẹ́yìn ìsìn wọn á dẹ̀ sọ pé wọ́n á jẹ́ bẹ́ẹ̀ báyìí ni kò rí báyìí ni kò rí ní tá a fẹ́ ṣe nìyẹn bó ṣe jẹ́ nìyẹn hmm. ẹ ṣé ẹ ṣé ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú pa hold yín ọ̀nà ẹnì ṣọlẹ pẹ̀lú ìbéèrè mo fẹ́ bèrè ẹ ẹ bá bìtà fún ẹ fẹ́ bèrè ọ̀sán fẹ́ bèrè àwọn kan lọ́wọ́ àwọn lọ́wọ́ pàṣẹ. ẹnì sọ́ndẹ̀ wọ́n ń gbọ́ yín. ní àti ìpele ṣe jẹ́ mo mọ̀ ní sórí tí mo mọ̀ ṣe é gbọ́ mi sá. mo ń gbọ́ yín. ọmọ mo bí ní àyè ìdílé wa ilé olódù lẹ́gbẹ̀ẹ́ olùpàpà lọ́ ẹgbẹ́ à ń jẹ́ ti ìlú kan là ń jẹ́ tó wá dé kan tó wá àwọn grandpa wa wọ́n gba kìtìlẹ́yìn so wọ́n wá ṣòro. ṣòkò lóyún ẹ̀ tó ò mi ò ṣòfò mi ò mi ìmọ̀ gbọ́dọ̀ mi. Màá ṣàlàyé fún yín. Ìyàtọ̀ tó pọ̀ ní Nàìjíríà ni ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ rí. Tó lẹ́jọ́ mẹ́ta yìí ẹnìkan náà dókítà bèrè ó wá sọ fún mi wá pé ìwọ̀n tí máa wá sí nàìjíríà òun fẹ́ kì í fẹ́ kì í. nǹkan tó wá fọ́ ní ìpín pé ọ̀rọ̀ yìí ó fọ́ ní gbọ̀dọ̀ ìpín fún mi ní ìlàlẹ̀ mo wá sùn láti mo sùn ọdún mọ́rin láti máa di àádọ́ àlóògùn ìgbà ilẹ̀ ìfẹ́ mi lọ́dọ̀ àgbà lọ́dún márùn-ún mo wá lálàá ní gbogbo lálàá ní gbogbo lọ́dún kọ́ wípé mo máa wọn wá fún mi nínú gbogbo ìlú pé gbogbo ó kí n kọ sí àwọn olórí wọn á dà ó tó máa jí láàárọ̀ ẹ̀gbọ́n mi bá pè pẹ̀lú fídíò kọ ọba jùlọ ọwọ́ àmì làwọn ṣàǹṣe ìyẹn mo fi ìjẹ láì ní ẹ sọ ẹ wọn á rú mi lójú pé ah, mo lálàá kọ̀ọ̀rọ̀ ẹ̀ lórí fídíò báyìí báyìí jù ẹgbẹ́ ó straight to ọkùnrin kí ni ẹ ló wá ń ṣe ìrírí kàyéfì pé lóòótọ́ ilé ìlú láti wá bọ̀ mí ò sí ìrírí ṣe ìfẹ́ bá rí ṣe ní kiri kò tiẹ̀ yé mi mo láìpẹ́ ló tún wá dá lé ìwò orin náà mo ti ṣe tún pàdé bóga ní online ìyá ní wà kind of àti ìgbẹ́ kí ni àtọ́ sí àbí ìtọ́sọ́nà tí ọlẹ́bí wàhálà àgbàdo lè fi ẹ kí n tó sọ màá sọ ìbéèrè yín fún màá sọ ìbéèrè yín fún ṣùgbọ́n kí n tó sọ ìbéèrè yín fún wọn ẹ jẹ́ kí wọ́n kọ́ bí yín gangan ṣé ẹ̀yin gan ṣe ẹ ní interest abẹ́ ẹ̀ ní interest because ẹ̀ bá ti ní interest kò ẹ̀ bá alálàájú bẹ́ẹ̀ lọ kò wúlò ṣé ẹ ní interest abẹ́ ẹ̀ ní interest nínú ẹ̀. ṣe rí ṣe rí nínú ṣe mi ò èmi ò èmi ò èmi ò kà á fún mi bí a lẹ́tà mi kò kà á fún ok ẹ jẹ́ kí n máa máa ẹ kà kún ok ẹ ṣe màá sọ fún wọn nísìn ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ nípa Ifá díẹ̀ tí mo mọ̀ ọba kékeré tí mo mọ̀ ní pé Ifá ò kì í fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan kan tẹ́bá nínú òtúrúpọ̀n sórí oyè polúgan tí mo sọ ó sọ wípé ara nǹkan ẹ̀kọ́ tí oyè polú tí wọ́n kọ́ ni pé ibi tán bá ti fẹ́ má dúró ń Ifá náà ibi tán bá ti fẹ́ Ifá Ifá ò ní dúró ń màá ṣàlàyé ìbéèrè yín fún wọn nísìnyẹ ṣe <clears throat> sà ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yín sà. ìbéèrè wọn ni pé wọ́n ní pé orúkọ táwọn ń jẹ́ pé odù wà ní orúkọ àwọn àti wípé ẹ̀gbọ́n àwọn pé pé lá pé ṣùgbọ́n àwọn ò ní interest ní gbogbo nǹkan bíi ìṣẹ̀ǹbáyé wọ̀nyí pé ṣùgbọ́n gbà tí àwọn lálàá nípa nípa igbódù àwọn lálàá nǹkan kan nípa gbódùṣà pé ìgbà tó dẹ̀ di àárọ̀ yìí ni eh, ẹ̀gbọ́n wọn pè wọ́n wípé ẹ̀gbọ́n wọn ti lọ sí gbódù so wọ́n á ní pé kò jẹ́ nǹkan táwọn láìkì nǹkan kan mẹ́mọ́ sọ pé ṣé tí ẹ ṣe ẹ̀yin gan fẹ́ àbẹ́ ẹ̀fẹ́ wọn láwọn ò ní interest bẹ́ẹ̀ mo ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ń gbà yín <laughs> ìbéèrè wọn ò jù bẹ́ẹ̀ náà lọ tẹ bá dẹ̀rọ̀ tẹ sọ sí. ẹ ṣẹ̀ṣẹ̀ rí àlá lílá lára ìkan nínú ọ̀nà márùn-ún tó lódùmarè fi ń báyàn sọ̀rọ̀ ni o. Hmm tí olódùmarè bá dẹ̀ báyàn sọ̀rọ̀ nípa nǹkan kan tó nítọ̀ ń bá lóhun ò ní interest sí ń ta lè ṣe sí. Hmm. ṣùgbọ́n ohun tó nítọ̀ ń sọ ni pé ohun tó lódùmarè ń bá òun sọ yẹn òun ò fẹ́ gbọ́. Hmm. nítorí pé ọ̀nà kínní tó lódùmarè fi ń sọ̀rọ̀ nìyẹn òun náà làlà tó ló ẹni máa rí àìmọye èèyàn tó yẹ pé àlá wọn ló ṣèfù wọn tí ò jẹ́ kí wọ́n ó kú. Hmm. nítorí pé ńgbà tán bá aláyé òye mi tọ́dẹ̀ máa lọ dáfá sí tí fáde máa sọ wọn pé nǹkan báyìí báyìí dé àbí tó jẹ́ pé ìgbà mìíràn tá láàyè gan tí ò ní ìdígbẹ́ nǹkan ṣẹ̀ṣẹ̀ ń báyàn tu tó lo ẹ̀jẹ̀ máa rí pé nǹkan báyìí ni ẹ̀yin náà gbọ́ ẹ wò ẹ lálà nípa gbódù wọ́n dẹ̀ sọ fún ipẹ́ nìkan wọ gbódù tẹ bá lẹ̀ ní interest ní wọ́n mú yàn sí. àbí. nǹkan tẹ́ ń sọ ni pé gbogbo ọ̀nà tọ́lọ̀ ń bá yìí o nǹkan tẹ́ ń sọ nìyẹn tó bá dẹ̀ wù yín ẹ̀yin fúnra yín lè máa mọ ìgbésẹ̀ tẹ máa gbé alátiṣe ló mà ti ṣe ara ẹ̀ torí alátẹ̀yìn ń sọ pé ẹ̀yin ò ní interest nínú ẹ̀ ohun tẹ́lómi ń ṣáájò sí gidigidi pé kọ́lọ́run lè fún un ni hmm. tọ́lọ́run ò dẹ̀ fún ẹ̀yin tọ́lọ́run dẹ̀ fún ẹlẹ́ẹ̀fẹ́ bó ti bílẹ̀ ayé ṣe rí nìyẹn ntẹ́nìkan ń tọrọ lẹ́nìkan ń gbé sọnù so ẹ̀yin ni ó kúkú sí lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ kó nǹkan tó gbé àtẹ́sọ ni pé a kì í jí ní kùtù ká má mọ̀ odò tó bí wa sáyé anybody tó bá wà nílé ayé tí ò modù tó bi onítàn wà ní òkùnkùn ní òkùnkùn ló fi hàn hmm. ọ̀nà tẹ́yìn lè gbà láti fi modù tó bi nílẹ̀ ọgbẹ́ ìfẹ́ yẹn kò sí wàhálà ẹ̀já máa bá eré àníyàn lọ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ifá òkè ń fọ́ọ̀sì ifá kan sọ pé ibi táwọn bá ti fẹ́ òun ò ní dúró ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́. Yeah ẹ̀yin náà gbọ́ níbẹ̀lẹ̀ bọ òbí ni àṣẹ̀fín òye adébábọ̀ tá ń pè ọ́ tí ó forí ara ìgbàkùmọ̀. bẹ́ẹ̀ ìgbàkùmọ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀ló hmm. ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. ẹ káalẹ́. ẹ káalẹ́ sá o. yes sir. orúkọ mi ni olútóyè láti new york. olútóyè láti new york. bẹ́ẹ̀ ni a fẹ́ béèrè short question méjì lọ́wọ́ bàbá mi. ẹ nìṣó ńlẹ̀ okay so uh, the first one wípé ṣé bàbá tiẹ̀ máa ń wá you know, East coast sí US Okay. ok wọ́n wá bàbá fẹ́ gbọ́ lectures lọ́wọ́ wọn ta fẹ́ ṣe bí big and big àkọ́kọ́ nìyẹn. Okay. ẹ jẹ́ kí wọ́n kọ́ bí wọ́n ní ẹ̀jẹ̀ kan dáhùn wọ́n níṣẹ́ máa ń wá sí east coast New York uh, eh, eh, USA yẹn ni gbé bí New York New Jersey Philadelphia. wọ́n wá síbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wá síbẹ̀. ok wọ́n làwọn máa ń wá bẹ́ẹ̀ ó yẹ bèrè question yìí kejì. àwọn ah, nígbà wo lẹ máa wá next. ayé ń ronú bóyá march. wọ́n ní bíi march march twenty twenty two. wọ́n ní ṣé heritage máa post ẹ̀ àbáwọn eh, discuss. nǹkan tó máa ṣe ní pé tó bá ti ń tó gbà yẹn àá gbé wọn wá tó bá ti fẹ́ tó gbà yẹn àá gbé wọn wá mo fi ẹ́ dá yín lójú báyìí à á ṣe program sígbà yẹn sí bá bí oṣù kan kó tó dìgbà bá bí February hmm. àgbọn wa ń gbà yẹn ẹyẹ hmm. ìbéèrè yìí kejì. kò ṣe nípa kò ṣe nípa orí tá à ń sọ lẹ́bi o nípa ìtàn àwa Yorùbá gangan ni according to Islam àti four different versions but gbogbo ẹ̀ náà òun mo mọ Yorùbá ẹ̀ òun conflict ara wọn ni rẹ̀ hmm. fẹ́ take sense about geography so kí ni ifá gangan sọ nípa ti ìtàn àwa tá à ń jẹ́ yorùbá ìkankan ẹ ṣe. ẹ ṣe ìbéèrè tán ń bi ìbéèrè kejì ni pé kí ni ifá sọ nípa ibi tí yorùbá ti wá pé kí ni pé oríṣiríṣi ọ̀nà là ń gbọ́ àwọn kan sọ pé mẹ́kàlá ti wá àwọn kan sọ pé ìbíní náà ti wá ibo gan-an ni yorùbá ti wá wọ́n ní kí ni ifá sọ ń pa ẹ̀. ok ẹ ṣeun ifá sọ wípé ẹni ìjìnjì ni wá. Okay, àwa gangan gangan ni olódùmarè kọ́kọ́ dá nǹkan tí ifá sọ fún wa nìyẹn tẹ ẹ bá dẹ̀ the latest science dna tó ń sọ náà ni pé the oldest people on earth they yes. are the black people of west africa. Yes. The oldest people in West Africa, they are the black people of Southwest Nigeria. Tí bá bá hmm. sọ pé àlọ́ ọlọ́run kọ́kọ́ dá tá a dẹ̀ rí ah. tí sáyẹ́ǹsì náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ tí mọ̀ jìnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ báyà lọ́lọ́run kọ́kọ́ dá kò ṣe ń ṣayẹ́kẹ́ torí pé àwa náà ti rí bẹ́ẹ̀ pé bó ṣe jẹ́ gan-an òun ni wọ́n ṣe ń sọ yẹn tí o bó ṣe rí nìyẹn a nílò ká gba ara wa ní àyè púpọ̀ lórí ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ wo èdè Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ ara àwọn èdè tó ti pẹ́ jù láyé ni hmm. tí ò sí àwọn èdè mi tó bá bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé tó kì í dùn kó pọ̀ o ṣókí lọ́bẹ̀ oge o a ti nágbàrá nágbòòrò lórí àwọn nǹkan tá a mẹ́nubà lálẹ́ mo dẹ̀ rí i pé ẹ ti kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ àwọn èèyàn ti kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ gan lórí nǹkan tá a kọ́ wọ̀nyí tó a tún máa gbé wọn wá láìpẹ́ láì jẹun kútẹ̀ ní tó fẹ́ bẹ̀rẹ̀ a tún gbé wọn wá lẹ́ẹ̀kan sí ní nǹkan tó jọ mọ́ a tún gbé wọn wá lórí tọ́pìkì mi wọ́n máa ń sọ wọ́n ní ìpéǹpéjú báyìí ní àlàáfíà bó bá ti kọjá ìpéǹpéjú á di bàbá ṣé ò sí nǹkan tọ ibi tá a máa fi àdàgbà ètò yìí tì sí lálẹ́ nìyẹn ó dùn púpọ̀ ṣùgbọ́n ah, ok ẹnìkan ń bi mí ó ní pé ọ̀mọ̀wé So please remind baba of his contact number to reach him ah, ẹ fẹ́ sọ lẹ́ẹ̀kan ó yẹ ẹ sọ báyìí ẹ sọ nọ́mbà yín báyìí wọ́n fà wọ́n ẹ kọ́lẹ̀. eight zero three seven two zero zero one five seven. so màá tún pè lẹ́ẹ̀kan sí zero eight zero three seven two zero zero one five seven zero eight zero three seven two zero zero one five seven. fún àyè tí bá lè wò live lẹ́yìn ètò á àpíà lórí YouTube so ẹ lè wò lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn nìyẹn zero eight zero three seven two zero zero one five seven. ẹ ṣe púpọ̀ púpọ̀ a máa rí yín bá ẹ pẹ́ fún wa o. Uh, ọlọ́run á bá a dá yín sí lọ́pọ̀lọpọ̀ ẹ tún máa bless wa pẹ̀lú ọgbọ́n o ẹ ṣe gan-an ni o tó a lọ́wọ́ Heritage Television tí wọ́n ń gbé àṣà Yorùbá náà lárugẹ iwájú iwájú lẹ́ máa lọ ẹ̀ẹ́dín dọ́là lẹ́yìn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí àwọn herbal medicine tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí wípé iye ní o iye ní ọgbà máa jẹ́ ọlọ́run máa gba ọwọ́ yín láti máa gba ẹ̀mí là so kò ní jù báyìí lọ ní alẹ́ yìí tó bá tún di ọjọ́ mẹ́jọ a ó tún gbé àlejò pàtàkì mi wá fún yín lórí ọ̀rọ̀ àṣà èdè ti Yorùbá títí dìgbà náà ó dàárọ̀ láyọ̀. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ yorùbá àwa ni ògo adúláwọ̀. Everyday, heritage ti dé. herbal remedy ló sọ pé àìsàn ní ṣe wá ṣọ́mùrọ̀rọ̀ àwọn ká pẹ̀lú ẹ̀dá o orí fífọ́ ò dáa máa ń pa wá ó ṣe kókó fámọ́kùnrin diabetes ò dáa rúmọ́lẹ́kùn ò dára káyé má bá wọn jà o. àbí o kàlàfíà wo má ti fíafíà o ilé iṣẹ́ herbal remedy ṣe ń fọnrẹ́rì ẹ̀ pé ká tọ́jú ara wa pẹ̀lú àwọn òògùn ìbílẹ̀ tiwantiwa egbògi ilẹ̀ Yorùbá pọ́nbélé tó ń ṣiṣẹ́ fáwọn onírúurú àìsàn bíi ẹ̀jẹ̀ ríru high blood pressure ìtọ̀ ṣúgà diabetes ẹ̀fọ́rí túlù migraine àwọ̀ká arthritis nárùn body engine sọmúlọ́rọ̀ àtẹ̀dá tó dààmú àwọn obìnrin yorùbá natural herbal remedy ló lè yanjú ẹ̀. man power ọkùnrin làdá tó ń fáwọn ọkùnrin lágbára láti ṣojúṣe wọn lọ́dọ̀ àwọn aya wọn. ọ̀sẹ̀ àánú náà wà mercy soap fún gbogbo ẹni tó fẹ́ ra àánú gbà herbal remedy láti lè ṣe heritage tv london. ẹ lè ríra láwọn àdírẹ́sì tó ń kọjá lójú wòran yìí tàbí kẹ́ ẹ pe nọ́mbà yìí plus four four seven seven seven eight nine five seven eight nine three lè ṣe heritage tv london ló ń pariwo wípé àìsàn àtàrùn onífàgbọ́ ara wa ṣe bùgbé o. ọmọlẹ́kùn dára káyé bá bá jọ. Ah. everybody in london have you heard that heritage television has come up with something new. All your functions and celebrations can now be multi camera live stream that was only reserved for the rich and famous. Having a function in London can be viewed clean and clear immediately from any part of the world. Trust Heritage TV to give you a better reach. Heritage Television also does photography that will make you the envy of all your friends and family. Heritage Television is the best. All your functions like birthdays, funerals, weddings, church anniversaries, or harvest. Heritage Television is the master. We are in the heart of London with an ultra modern equipped studio. You can call us on 020 800 46100 or email us info at heritagetv.co.uk or mobile 0734 1234 560. Heritage Television will do you proud.